àwọn tó mọ ojú wọn ṣe àwọn tó to ojú wọn. party, party. Come on, shout it out. Àwọn tí ń pa ìran. General shout. Ẹ jẹ́ kí gbogbo ènìyàn kan pariwo rẹ̀ pọ̀. One, two, three, four, go. I stop you before you stop me. Bàbá ìtọ́ prayer. Ẹ wo ìran àwọn ènìyàn. Ẹ ìran àwọn ènìyàn lórí. Èmi ẹ̀sìn ló kọ́ tó dàbí dúró. Ayọ̀ ògùn fàmà tó ṣe lára yìí. Mi ò wá láti ṣe rádaràdà. Òun Ọmọ yẹn ní ìran tó dára. Bàbá yẹn ní ìran tó dára ṣùgbọ́n àwọn kan wọ́n ti pa Everybody wọ́n jáde. Ọmọ ti tọ́ mi yẹ. Everybody wọ́n jáde. Mo dá ẹbí dúró kẹ́kọ̀ọ́ dàbí lọ. Ọba ṣe dáadáa. Báyà kápálá kásásá yà kápó. Bẹ́ẹ̀ni ìdá yà Fojú ìrọ̀lẹ́rẹ́. You have a good vision. Fojú àlá rere. You have a

àwọn tó ń gbẹ fún kó tó dàdúrà bí bàbá ṣẹlẹ̀ lọ́la. àwọn ọba àkọ́kọ́ kù ọ́. gbàdúrà yìí dáadáa máa rọ ti ẹnikẹ́ni. bishop dilas i stop you before you stop me i stop you before you stop me i stop you ẹ̀yin ọmọ yìí ẹ̀dàdúrà yìí dáadáa ẹ̀dàdúrà yìí dáadáa. Vision killer. In end up to their support. Vision killer. In very I stop you. That's why you stop me. Look at that guy. Look at that guy. Put more fire. Put more fire. Ayaka Pasataya. that Nesataha. Yesterday night. Ní alẹ́ àná. I called my boy. Mo pe ọmọ mi ọ. Mo ní I saw a vision. Mo ní pé mo rí ìran. I am seeing I am seeing I am seeing destiny killer. Mo wá rí àwọn tí ń pa àyànmọ́. I saw them around. Mo rí wọn láyìíká. They are walking towards the mountain. Wọ́n rìn síwájú orí òkè tá a máa gùn. We need to pray. O gbọ́dọ̀ gbàdúrà. When it is three a.m. in the midnight. Ní ìgbà tó di aago mẹ́ta òru. Mo wá pè mo ní mo jẹ́ ká lọ. I called the let go. Mo mọ ibi tá a lọ láàárín òru. He doesn't know where we are going within the middle of the night. Mo lọ ṣe iṣẹ́ àwọn destiny killer. I went to go and the work of destiny killer. Lọ́wọ́ rẹ̀ sọ. Raise your hands àwọn ọkẹ. I stop you before. Who are they? Àwọn tí wọn ò lè dá mi dúró lójú oorun débi lójú lójú lójú ayé. People that cannot stop me while sleeping or. Àwọn tí wọn ò lè dá mi dúró lójú oorun. People that cannot stop me while sleeping. Gáàbọ̀sì lójú ayé. When I am awake. Ìnáwó rẹ̀ sọ. Raise your hand. Mo try láti ràn ẹ́ lọ́wọ́. I am trying to help you. Mi ò rí pé ìwọ fúnra ẹ lo òrùn ayé rẹ lọ́wọ́. You are the one. kò yé mi. I don't understand. Wọ́n rẹ̀ sọ́kẹ́. Ṣùgbọ́n nígbà tí mo wọ̀ dáadáa. Tí mo wọ̀ dáadáa. Bí ìwọ fúnra rẹ̀ bá. Wọ́n ló jẹ́ kí wọ́n jẹ́ ẹ̀dúró. You are the factor. Lọ́wọ́ rẹ̀ ṣe. Lẹ́sìn ẹ̀. Aago mẹ́ta òru three a.m. mẹ́rin òru. four a.m. mo ṣe rìn kiri. I am still walking around. nítorí wípé. because. fẹ́ da iṣẹ́ wọn dúró. I want to stop their work. lọ́wọ́ rẹ sókè. raise your hand. ọwọ́ rẹ ló kó sí. it is left to you. àánú rẹ ṣe mí. I am pitying you. bí nǹkan bá ṣẹlẹ̀ mi ò ní mo mọ̀ ẹ́. if anything happen I will do as I don't know you. fi ayé àti ọlọ́run kúrò. I use heaven and God Almighty. I don't àti agbára nínú odò. I am making all efforts. Bí ẹni tí má ṣẹlẹ̀ lórí rẹ̀. Anything should not happen. Ọwọ́ rẹ̀ sókè. Wà á gbàdúrà báyìí. Kí last of opportunities. Àwọn tí ń pa àǹfààní. Àwọn tó pa àǹfààní. Kí last of opportunities. Ọmọ yẹn kó pariwo sókè dáadáa. That shit, why you shout very well? One, two, three, pariwo sókè dáadáa. Àwọn oh, tí wọ́n ń pè ní opportunity. Àwọn tí ń àǹfààní. mo sọ fún ẹni jọ Friday tó kọjá. I told you on Friday. mo ní ọkùnrin tó wá láti Amẹ́ríkà yẹn. that a man that came on Friday. ìyàwó ẹ̀ kì wà lamẹ́ríkà it's not that he's in America. ó bá ní ilé ni o. he came to meet his wife. ìyàwó ẹ̀ wọ́n mú wá ní ọjọ́ wẹ́dẹ̀sẹ̀. and the wife brought him. last born wọ́n mú wá ní ọjọ́ wẹ́dẹ̀sẹ̀. not their last born. tí kì í bá ṣe tó olúwa wà láàrin ìrìn àjò. God is in the journey. opportunity. if dìde dwell as a kingdom of opportunity. What it is. Mi ò lè rí gbà. Àmì receive it. Níbi tó ti ń rí pé èèyàn fẹ́ ṣe àánú rẹ̀. Real people want to help you. Wà á rí i pé àwọn kan máa wà pé wọ́n máa ní kí fẹ́ ṣàánú ẹ̀. There are some people that call them antagonists or killer of opportunity ìgbà tí mo ti sọ̀rọ̀ yẹn bí oṣù mẹ́fà sẹ́yìn. he says in the last month you have said it. lòun ti di ọ̀rọ̀ yẹn mú. that you have only won. bẹ́ẹ̀ tó bá wà padà jẹ bẹ́ẹ̀. if truly. bí kò sí ẹni tó fún yín ní one million. there is no one that have given one million. owó máa jẹ́ ẹnì kìíní. you be the first one. tọkọ máa fún yín ní one million. they will be the first one. láàrin àwọn ìyàwó ló ti sọ. he said it among the wives. láàrin ọmọ ẹ̀ ló ti sọ. he said it among the children. láàrin àbúrò ẹ̀ ló ti sọ. he said it among the àwọn tí bàbá jẹ́ pé ní arìnrìn àjò yẹn wọ́n dúró gẹ́gẹ́ bí opportunity killer. there is that an opportunity killer. it is over. it is your end. There's nothing concerning you. What I am delivering to you is what I want you to work on. If you don't follow, this letter. you. It is what I have given to you is what I follow. The foundation of just Christ later is what I follow. Raise your hand. I am seeing them in the joining of 22 people. opportunities. wọ́n pa àǹfààní. ó yẹ kó o ti tẹ̀síwájú. ṣùgbọ́n àkọ́kọ́ jókòó tí wọ́n pa àǹfààní. wọ́n pa àníṣe. wọ́n ò lè dín láti kẹ́kọ̀ọ́ lọ. wọ́n pa àníwọ̀ jáde. lots of opportunities. àwọn ọ̀gá pa àǹfààní. your time is up. àfẹ́kẹ̀yìn parí. ẹ parí. ṣùgbọ́n kí ló sọ opportunity. àbọ̀tí ń pa àǹfààní. ewu mi tó ń ṣe. ìdọ́sí náà wọ́n ti sí. ẹjọ́ mi tó rí ẹ̀. sí. ọmọ rẹ̀ ti kú. ìdọ́sí náà wọ́n ti sí. àdúrà àbí mo bá dàdúrà. kí ló opportunity. your time is up. your time is up. kill yourself. kill yourself. kill yourself. kill yourself. kill yourself. kill yourself. kill yourself option. Ẹ̀kọ́ ìdánù. No option. Kò sí ẹ̀rí jáde. Mo tọ́ ọmọ ṣe dáadáa. Ìdánù wọlé wẹ̀. Wà á gba ilé ẹ̀bà. Àdìbí ti wú. No option. Kò sí ẹ̀rí jáde. Bàrà yín dànù. Kí ni o sọ yẹ? Masasa lókè. Rúmi kẹta kẹta kẹta pa. Rọ̀pẹ̀sẹ̀sà lọ́hùn. Pinda kò pinda sàkà. Máìlì kẹsàkà lọ́dà. Pinita kàmí kẹsàkà. Akidalo lekesekete bo. Yes, thank you, you are praying. Mo rí àwọn àdúrà tó tó náà. I am seeing all prayer. Yes, Olúwa Everybody, Every day. Tọ́lá dúrà tó gbà yìí. The prayer we went down. Ìjọ tá a mi kan wá bá mi. When my sister came to me. Wọ́n ti ṣe ètò marriage o. He has planned marriage. Ṣíwá ni pé ká ṣe ti wá ń bí. We are always to prepare our own year. Ọmọ tá a dẹ́bẹ̀ ṣe marriage fún. And the child we want to celebrate our marriage. Ó ṣe tiẹ̀ nílùú èyìnbó tó wà. You do it over there. Marriage yóò dàbí March ló jẹ́ kó ti wáyé. The marriage about to take place in March. Àwọn killers opportunity ọba dìde àwọn tí ń bá àǹfààní the student. bàbá bẹ̀rẹ̀ ṣe sọ̀rọ̀. they continue to speak. tọ́mọ ìlú máa fẹ́. is it this time you are going to marry. àdúrà yìí ni mo gbà ń jọ yìí. it was this prayer I learned that. nígbà táwọn ẹtí ni wọ́n bá mi. when my sister came to me. lọ́wọ́ rẹ sókè. raise your hands. mẹ́kùn gbàdúrà. I want you to pay. Àwọn tí wọ́n yẹ kó fẹ́ marry. People that see that you want to marry. Àwọn tí wọ́n yẹ kó fẹ́ ṣoore. People that want see that you want to prosper. Àwọn tí wọ́n yẹ pé fẹ́ tẹ̀síwájú. That you want to progress. Àwọn tó fi ọ̀rọ̀ rẹ lọ gan. People that you discuss your matter to. Pẹ̀lú ìrìn àjò ti yá. That journey is about to. Tí wọ́n lọ jọ àtàlọ́ ń ṣiṣẹ́ bí. And they are doing evil work. Wọ́n jọ́dọ̀ bá sọ̀rọ̀ lọ́wọ́ gan. They go to their pastor there. Wọ́n lọ rojọ́ lọ́dọ̀ wọn. They go lay the matter before father is going to marry. ṣùgbọ́n nígbà tí wọ́n gbé ẹjọ́ níwájú. when the party to me. mo bẹ ẹlẹ́dàá mi sọ̀rọ̀. I spoke with my creator. ẹni tó rán mi níṣẹ́. the parent that sent me. mo ní àwọn killers of opportunity nìyí. mo sọ wípé àwọn àǹfààní lélẹ́yìí àwa wà nínú kóòtù ní ọ̀dọ̀ we are in the court before the Lord. olúwa ń bèèrè lọ́pẹ́ kí ló ní tí wọ́n ṣe jẹ́ killers of opportunity. God is asking me why I dey killers of opportunity. wọ́n ní wo ọmọ tí wọ́n gbé ẹjọ́ ìwàsíwájú. look at the lady that brought this case. kò ṣe àwọn èèyàn yìí náà. she has not offended anybody. wọ́n kọ envy life well. they are just envy her. opportunity ilé lọ fẹ́ bàjẹ́. and this opportunity they want to spoil it. olúwa bá stamp ẹ. and just stamp it. ó ní I release her unguilted. Bàbá onígbà òun ti sílẹ̀ láì jẹ̀bi. Lọ́wọ́ Raise your hand. March on twenty four. On the 24th, December 24th, December tó. Ó máa di We are going to eat. Raise your hand. I am telling you. Mo Any prayer no result. Àwọn àdúrà tó o bá dọ̀ tí o bá ṣèṣì. You are a failure to yourself. O jẹ́ olùkùnà fúnra rẹ. Mi kọ́ ni mo wà nídìí. I am not the one behind you. Lóṣù prayer tí mo pray lórí òkè ọdún tó kọjá. All prayer read out last year. Ó tu ẹ̀ pátá ló ṣẹlẹ̀. It came to pass. Ọmọ ẹ̀ ló kù sí. It is not true. Ẹni prayer you pray. Àdúrà kẹ́ni tó o bá dọ̀. I will never receive any result. Ó bá ti rí èsì. You are a failure to yourself. Ìwọ ni ọjọ́ ìlú ìjákulẹ̀. You can never be a failure to God báyìí wọ́n kọ́ náwó rẹ̀ sókè. ẹ̀yin àgbà opportunity. opportunity lost. ó you are going to challenge them. sọ pé kí tó mọ. before the midday. ẹ para ní fún mi. kill yourself. báyìí sókè àdúrà. ó

kill yourself. Am I? Kill yourself. Am I yìí ò tí mo tó wá ṣe báyìí. ìwé wa ti ajú rẹ̀. ìwà náà wà láàrin àwọn tí ń ṣeré. ìwà àkọ́kọ́ ni ó pè. wàá bẹ́rù ẹ ní bodò. ìwà àkọ́kọ́ ni ó pè. dàdúrà yẹn dáadáa ariwo dáadáa àwọn kan máa ṣàmì mẹ́ta o Jésù Olúwa máa. èyí ló máa gbà tó máa fi jókòó. is the third one you pray and see that. wọ́n ti pa àyàn mú they have killed destiny of some marriages. forget about it ṣùgbọ́n o lè gbára ẹ sílẹ̀ lónìí. but you can deliver yourself today. wọ́n ti pa àyàn mú àwọn ayé kan. some destiny has been killed. ọwọ́ ẹ ló wá kó sí. it is left to you. gẹ́gẹ́ bí olúwa sọ. as God has spoken to you. wọ́n ti pa àyàn mú àwọn ìgbéga kan. they have killed some destiny of upliftment. lọ́wọ́ rẹ sókè. raise your hand. wọ́n pariwo. you are ready to shout. power sign to kill my destiny. ẹ jẹ́ kí jókòó jókòó jókòó síra síra síra. ó máa gbàdúrà yìí dáadáa. gbàgbé tẹ pé dájú rẹ. wàá gbàdúrà yìí dáadáa. gbàgbé tẹ pé dájú rẹ. gbàdúrà yìí dáadáa. o ìpè dájú rẹ. gbàdúrà yìí dáadáa. ìpè dájú rẹ. àwọn adára ni wò sọ́kà yìí. I am talking about powers. wọ́n kì í ṣe ẹyọ kan. they are not one. legion ni wọ́n jẹ́. they are legion ìyá kan pè mí láti UK ó ti pẹ́ tó ti pè mí. a woman coming from UK it has been long years been calling me. ṣùgbọ́n mi ò tó ń dúró ṣe. I don't know why waiting. ìgbà tó kọ́kọ́ máa rìpọ́ọ̀tù Case ọmọ ẹ̀ fún mi. when a reported has child case. ó ní ọmọ yẹn tó ń bá ti wọ inú ilé tó ń bá wọnú yàrá òun á máa dúró igbó that anytime he enter his room he will smelling Mount Judah. Àtọ́jọ́ ìyàwóso tó máa ṣe. I told him what to do. Kò pè mí mọ́ ní oṣù Máṣì. He did not come in the month of March. Nígbà tó di June ló tún pè mí. June he called me. Ó ní àbàbà ìlò òṣè tó rí. That this one is experiencing. Ó ní tó ń bá ti lè wọ ilé báyìí. When he enter. Kò ṣe ikú tí wọ́n ń gbé pamọ́ mọ́. He is not even hiding it. Àrùn igbó àtúmọ̀ àwọn ọtí tó He will take in there wọ́n ti ń di Gideoni nìyẹn. I said they have become a legion. Yes, àtẹ̀wọ́ fún Jésù. Clap Jesus. Mo sọ tó máa ṣe fún. I told her what to do. Kò tún ṣe fún ọ. There's nothing again. Nígbà tí ó di October. When it got to October. Wait, wait. He, she called me. Ó ní ọkọ yìí. That this child that is beyond control. ṣe and the neighbors were consoling her. I said they are legions. wọ́n ti di lígíọ́nì. they are becoming legion. they are numerous. ìnáwó is the end? they are numerous. destiny killer. after apààyàn mọ́. powers aside àwọn agbára ìrànlẹ́. kì í ṣe yọkọ di apáwàs. àwọn agbára. ó lè rọrùn ẹ lọ́wọ́ láàárọ̀. you can help yourself this morning. mo bẹ̀ ẹ́ pẹ̀lú Ọlọ́run. I beg you in the name of the Lord. lẹ́yìn tó bá ti gbàdúrà yìí tán màá wá bẹ̀rẹ̀ sí sọ gbólóhùn àsọtẹ́lẹ̀. after you have ended the prayer I will speak a prophetic mandate. mo fẹ́ kó gba kó gba Ọlọ́run tó kó o sì dorí òkè lọ. I want you to believe God and believe this mountain. nígbà tó máa pè mí ní oṣù tó kọjá. when she called me last month. ní october yẹn. in that october. oṣù tó máa ṣe fún. I told her what to do. wọ́n wá pè mí ní àná. she called me yesterday. ní ọ̀rọ̀ yìí ó ti ó ti ó ti kọjá bẹ́ẹ̀. that is it has gone beyond. ṣùgbọ́n mi tí kò ṣe ṣe olóyè kò ṣe. I don't know why he doesn't want to do what he's supposed to do. mi ò jẹ́ fẹ́ sọ kó má dàbẹ̀rẹ̀ pé ohun tí mò ń sọ yẹn gangan ni mo ní interest lórí ẹ̀. and I don't want to say so that what I I'm talking about is what she interested on. mo jẹ fi sílẹ̀. I love her. ẹ̀mí yẹn ti di lítíọ́nì.

oṣù kan títọ́mọ yẹn fi kú ò lè bá mi sọ̀rọ̀ mọ́. do you know that in about two months three months since the child left home he has not been speaking with me. lídíọ́nì kì í ṣe ẹ̀mí kan ẹ̀mí tó pọ̀ ní tó wá sọmọ sínú ayé ni. legions they are not just one spirit but they are collective spirits. ẹ̀mí tí wọ́n rí pé wọn ò lè dá ṣiṣẹ́ wọ́n wá lọ máa pe àwọn ẹ̀mí tó kù oríṣiríṣi èyí tó wà ń kú tọ́nu wá pè wọ́n wọlé èyí tó wà kẹ́dà wá pè wọ́n wọlé èyí tó wà ní ẹ́bí kò wá pè wọ́n wọlé tó wọn ò lè dá ṣiṣẹ́ yìí. in summary This spirit they cannot work together without interconnected. Lọ́wọ́ rẹ̀ ṣokùn. There is a Àwọn ọmọ oníkó gbàdúrà fún. These are the people I want you to pray against. Àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ògiri that child beside the wall pray very well. powers that assigned to kill your destiny. àwọn agbára àyànlé láti pa àyànmọ́ mi. it is left to you. ó kù sí ọ lọ́wọ́. tẹ́wọ̀n ò lè rí àyànmọ́ tèmi pa. they cannot kill my destiny. ìdí tí mo ṣe lè rí parí pé mo jẹ́ pápá lójoojúmọ́. I am always ready all the time. inú mi ò dẹ̀ ń dùn tó bá wà tọrọ owó lọ́wọ́ mi. and I am not always happy when you come and beg for me. bẹ́ẹ̀ ni pé mo fún ẹ ní àwọn èèyàn tí wọ́n máa pariwo pé mo lògo rẹ. That were even not given to you people will shout I give your glory. Kò dẹ̀ rí bẹ́ẹ̀. And it is not so. Ṣùgbọ́n kí ló fi láàrin ìrìn àjò ayé tèmi náà. In my own journey of life. Kí n kà fún àwọn agbára yìí. I no allow this power. Láti pa àyàn mọ́. In order to keep my destiny. Lọ́wọ́ rẹ̀ sókè. Where is your end? Ṣé láti gbàdúrà? You need to pray. Ṣọmọ tó ń sùn níjọ Friday bí ẹ kó wá sí Nẹ́gìdì ṣé wọn ò ní pa àyàn mọ́mọ́ yìí. A child sleeping on Friday when he suppose to come to daddy, you don't child not be kill his destiny sọ wípé. The Bible says. Nígbà tí ènìyàn sọ. He said when woman is born. Ọ̀tá rẹ̀ wá. His enemy came. kò sáà ní àlejò. And he was trapped into his life. And he went away. Ìwọ tó jẹ́ pé ojoojúmọ́ ló sùn. Can you can you sleep all the time? Má pa ìyànmọ́ rẹ wò. Your destiny will be killed. Nọwọ́ rẹ sókè. Raise your hands. Nọwọ́ rẹ sókè. Raise your hands. Kò gbàdúrà yìí. I want you to pray. Kí n tó lọ sí ohun tí Ọlọ́run mi lé. Before I go to work yourself. said. Báwo sà sáyé kò kí ni mo jẹ́ Àwọn láti ọ̀sán yìí lọ. Àkókò yìí ti tó nìyẹn. Ẹ bẹ̀rẹ̀ sí fún ara yín lọ. Ọ̀yà gbàdúrà yẹn dáadáa. Bọ́ọ̀lù tí mo ṣe ní kó jókòó. Bọ́ọ̀lù ẹ̀rí àdúrà yìí ká ní o. Bọ́ọ̀lù ẹ̀mí ló tó ẹ̀mí rẹ̀ gbà. Tí wọ́n bá pa àyànmọ́ rẹ̀, àwọn ẹ̀lọ́gùn sí o. Sọ́ọ́tì mo lè ṣe o. Gbàdúrà yìí dáadáa wọ́n lérò pé nàìjíríà nìkan I'm not ti ń pa àyọ̀. nàìjíríà is only nàìjíríà that kí lẹ́sì. wọ́n bá ẹ̀ṣẹ̀ kò lọ sílùú èyìnbó. ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀. wọ́n ti wá bẹ̀ ẹ́ níbẹ̀. wọ́n tún pa àyàn mọ́. àbí bọ́ọ̀lù àdúrà. ẹ̀ṣẹ̀ mi bẹ́ẹ̀. kò sí ní tí wọ́n ti ń pa àyàn mọ́. bá lọ sí ìlú èyí nàìjíríà torí ìyówó wà mẹ. ẹ̀sìmọ́lẹ̀ nàìjíríà. kí ló ń ṣe lamẹ́ríkà. wọ́n ẹ jẹ́ lamẹ́ríkà. kí ló ń ṣe uk. ìwọ ni kò má jẹ́ kí àwọn tí pa ìwọ pàjọ wà. kí ló ń ṣe ní tí ọ̀rẹ́ kẹ́ ṣe nàìjíríà. ṣe fi owó tí wọ́n bá ní ní nàìjíríà náà lọ sí máa wà lọ. dàdúrà dáadáa. owó yẹn dàdúrà. o tún fa kọ dàdúrà. We are praying problems. Bíyà ló bí ha. Ìwọ tó bá wà l'Amẹ́ríkà máa gbàdúrà yọ. Ó wà Canada máa gbàdúrà yọ. Ó wà ní Dublin máa gbàdúrà yọ. Ó wà UK máa gbàdúrà yọ gbogbo yúròpù máa gbàdúrà yọ ẹṣíà gbàdúrà yìí dáadáa gbogbo áfíríkà pátá all Africa gbogbo apára ẹ̀yẹ́ mi. àyìn wọn tó ní jẹ sẹ́yìn fún gbàdúrà yìí dáadáa. pray yes yes yes. yes. <laughs> ẹ̀yin tí ń pa àyànmọ́ òkú you destiny of the glory àyànmọ́ òkú mi gbọ́dọ̀ kú ègbọ́dọ̀ lọ sófo. my destiny my destiny my glory must not enter water. àyànmọ́ òkú mi ò gbọ́dọ̀ kú ò gbọ́dọ̀ you must not die and enter water. àyànmọ́ òkú mi ò gbọ́dọ̀ kú ò gbọ́dọ̀ you must not die and enter water. àpapá ní kàṣàkà fún I òkè òbí àyànmọ́ òkè òbí ètò ọ̀dọ̀ fún ètò ọ̀dọ̀ fún sóòtú àyànmọ́ òkè òbí àyànmọ́ òkè òbí àyànmọ́. That is the false prophetic mandate. Stretch your hands to the floor. Second prophetic mandate. Oh God, tí wọ́n pera wọn they call themselves religion. wọ́n ní àfi táwọn bá kú làwọn máa yọ wọ́pọ̀ nínú ọ̀rọ̀ ayé. they say except the die that is when they will live your life. ọlọ́run ẹ ti pọ̀ ju ẹnu ẹ ti pọ̀ jù. they say you speak the word you are gbọ́kàtì. wọ́n ní báwọn ṣe ń lé ẹ bí ìwà tún bọ́ síbò mi. as the àwọn nínú after you you are moving to another end. ohun tí wọ́n ti sọ ni pé àní ìgbésí ayé ẹ̀ wọ́n your existing ó ló ní wọn lára. they are saying that your existence they are not comfortable with it. tó mú àwọn tó sọ wípé ìwà náà yé rẹ̀ ìwọ náà tó bá ní àmì mẹ́ta ṣe wọ́n ò ní parí ọ̀sẹ̀ yìí pẹ̀lú rẹ̀ nínú ayé yìí. God wasn't married. Olúwa ti bẹ̀rẹ̀ dára rẹ̀ mẹ́fẹ̀ẹ́. As God leaders. Gbogbo agbára tó tilẹ̀kùn àṣeyọrí mọ̀. Power the Lord prosperity agency. Àwọn ilẹ̀kùn rere. Father the Lord the door of goodness. Àwọn ilẹ̀kùn tó jẹ kó máa bá ilé ẹ̀rí lójoojúmọ́. Wọ́n lè bá make you happy every day. Ó mọ̀ dá kí ènìyàn máa rẹ́rìn lójoojúmọ́. It is good for someone to laugh every day. Ìpè nínú ẹ̀rí yẹn gangan ni àìlera ara wà. Wọ́n that is playing you all the air. Sọ́wọ́ tó ń olúwa. Á ti tẹ̀lé fọ́sọ̀ jẹ́ lọ́wọ́. Olúwa máa dára yẹ. Sọ́wọ́ pàwọ́. Olúwa nìyẹn. Fọ́sọ̀ Ọmọ tí iṣẹ́ ìkọ́nà yẹn máa ṣàbí bí olúwa ti ní kí n sọ fún ọ nìyẹn ẹ̀wẹ̀ ìdára yẹ kó o ṣe àmì wọ́n máa fa iye rẹ̀ sílẹ̀ yẹn. So Fourth prophetic mandate. Àwọn ọ̀fà ẹ̀mí arrows are spiritual. ló padà di poison sínú ayé rẹ. that become májèlé in your life. and you are sick every day. three amen. ọfà ẹ̀mí yẹn kó jáde láyé rẹ. àmín àmín your hands. ló tú àwọn àjẹ́. all witches. àwọn tí ń ro tiẹ̀ síbi. people ti do concerning you. tó jẹ́ kí wọ́n expire kí oṣù tó parí. that are supposed to expire before this month end. kí ìgbésí ayé kó lè tẹ̀síwájú. for your life to progress. ọmọ yẹn wàá ṣe àmì mẹ́ta wọ́n wá ṣe expire lé lórí. you say keep up amen and you say it to the Lord. before you drop the. a dara mọ kó expire láyé rẹ. You shall be amen. Apanu àmì mẹ́ta. Three amen. Wà ní expire. Wà á sọ fún ti bàjẹ́. Lọ́wọ́ rẹ̀ síwájú. Stretch your hands to the floor. The voice of the Lord. Oh yes. You are Your returning back home. Ogun tó jẹ́ ẹ máa Amen. Amen. Amen. I am sent to you. We greet every one of us in the name of the Lord will greet everyone that is watching us in the name of the Lord. pàápàá ní orúkọ ọlọ́run Ísírẹ́lì akídodo yìí. especially the Lord of Israel. akídodo àwọn afẹ́nifẹ́re wa. we greet all our lovers. wọ́n wà bí wọ́n wò wá lórí afẹ́fẹ́ mo kí yín ní ọ̀sán yìí. they are here they are on the internet we greet you this afternoon. ní orúkọ ọlọ́run alààyè ni mo fi kí. I greet you in the name of the Lord Almighty. lọ́dọ̀ èyí tó bá kù nínú ọdún tá a wà yìí. the remaining days in this year mo fẹ́ kó máa tẹ etí láti lè gẹ́ẹ̀tì each junction tí bá ti lè wọ̀ kó dẹ̀ practice I want you to listen attentively for you to grab every junction I am and make use of it. mo wá gbàdúrà fún gbogbo yín o. I pray for every one of you. bẹ́ẹ̀ni dandan fi parí ọdún táwọn yìí. that make the review finish this year. ẹ ò ní rí kankan dé sọ̀rọ̀ bí kò ṣe bí ọmọ lórúkọ yìí. never lost anything except placenta in the name of Jesus Christ. They don't know what they are doing. They don't know what they are doing. They don't know what they are doing. A man spoke to me before coming out ó ní òun ti ń pè mí àti tó bí ọ̀sẹ̀ méjì. that he has been calling me over two weeks. ó ní mi ò gbé kọ́. that I did not pay this call. mo dúpẹ́ fún orí ọ̀fẹ́ ti èyí tí mo rí kọlù. that he gives his true appreciation for for what for him to not paid this call. ní àárọ̀ tó pè mí ìkan lọ́jọ́ sunday ọjọ́ olúwa ni mi kì í gbé kọlù. I did pay call in sunday morning. èmi ní aago mọ́kànlá alẹ́. call me eleven o'clock p.m kàn bẹ̀rẹ̀ he continued to give me all seven. six months. that he was unable to go out. ọmọ wà the children. ajá wife. and he not go out. òun ò níṣẹ́ he no have to do. that is just not going to. Eh? Abẹ́òkúta. That is Ogun State ló ti ń pè mí. He is calling from Ogun State. Ó ní láàárọ̀ yìí òun ti rò ó mọ́júmọ́ bí kò ṣáà lọ sínú oko ọbọ̀dé kò lọ pa òkùnso. That is just go to Obada farm to go and commit suicide. Òun lòun pè mí. That is why he called. Ọlọ́wọ́ inú wádùn kò mò ń gbé That he was so happy that he picked his call. Ó ní ju dodo ẹ̀ lọ. To sum it up. Mi kì í gbé kọ́ọ̀lù níjọ́ sunday. I don't pick call on Sunday. ló bá máa wá pè mí jẹ́ kó jẹ́ aago mọ́kànlá. if you want to come let it be eleven o'clock. ṣùgbọ́n tó o bá ti para rẹ o. but when you kill yourself. ìdí tó o ṣe para rẹ yẹn. reason why you kill yourself. wàá jẹ ìyà nínú pósí wàá tún jẹ́ di ọ̀run you face the consequence in the casket and also in heaven. mo drop yẹn fún ẹ kí n tó cut the phone. I drop that one before you cut the phone. mo dẹ̀ cut yẹn dáadáa. and I cut the phone. nọwọ́ rẹ̀ síwájú. stretch your hands to the floor. mo sọ fún ẹ pé ogun ṣẹlẹ̀. I am telling you there is battles. ìwọ ló fi ọrọ̀ ara rẹ ṣeré. you are the one playing with your life. mo ti rí eighteen years in America. I have seen eighteen years people in America. tó pè mí nínú ọ̀sẹ̀ tó kọjá. that called me last year last week. ṣe ní Nàìjíríà tẹ́wọ̀n ẹ̀ bàbá. that Nigeria you are. Ah. Mi ò ní ilẹ̀ débi tí mo máa ní kankan. I don't have a line or for me to have a little thing. Kò dẹ̀ succeed in North America. And it did not succeed in America. Níbo ló wà tí o lè rogun? Where will you be that you not experience battle? Ibi tó dúró sí tí ogun ò lè wá báyìí. There is no place to stand that you never experience battle. Ohun tó máa ń bà mí lókàn jẹ́ ni pé ṣé tí n bá padà dúró pé ogun wà nínú ayé rẹ̀. what makes me unsad, what makes me sad is because when I hear that you have battle in your life ọkọ mi wípé. I see this in my heart. Àti wọn náà ṣiṣẹ́ tẹ́lẹ̀. That you don't walk towards it. Ìnáwó rẹ̀ ṣíwájú. Stretch your hands to the floor. Ìnáwó náà là ń rí. This is what we are seeing. Àti sọ nípa àmì àti àmì fún ẹ. We have told you about amen and sign. Bá a bá ní kó o ṣàmì ò ṣàmì. When I ask to say amen, you no say amen. Bẹ́ẹ̀ni ẹni bòde. You meet your Lord at the shop. Ọ̀pọ̀lọpọ̀ ṣì ń dúró dé pé kóun dé UK kó tó mọ̀ pé ogun ja òun ayé òun. Some people they are still waiting to get to UK before they know that they have experienced. Àìmọye twenty five years dáàdì kí ló ti ń pè é kí lórúkọ ọkọ àǹtí ọkọ àǹtí ọkọ àǹtí mojí twenty five years ló lò ní UK. He spent 25 years in the UK. Kò rí ìwé gbà. He has never collected any paper. Kò rí ilé kọ́. He never have any house. Ayé ẹ̀dẹ̀ bàjẹ́ síbẹ̀. And his life has been ruined. UK náà ló tún padà kú And he died in UK. Owó nẹ̀ ọ́ mọ̀ pé Nigeria it is an opportunity for you to succeed ìlú nàìjíríà ó jẹ́ ibi àǹfààní fún ẹ láti ṣe àṣeyọrí. ó wá sì tún rò wípé ó lè yẹ tó o bá dé uk yẹn àbí amẹ́ríkà àbí europe ló tó lè ṣàṣeyọrí àná. àyàlá ti ní wọn ìjẹ́ tó uk amẹ́ríkà or europe that's why you will prosper. ó ti gbàgbé ogun tó mẹ́fà bí tó yanjú kó tó kó lẹ́kì. we are from doctor that is a battle facing you that we have never set you. show elevation. Sure. Sure. Sure. Il grido rimane così the little place you are saying that is where you are. lórí tébù mi oríṣiríṣi cases ló wá lójoojúmọ́. on my table different cases comes ìyẹn ló jẹ́ kí n máa rí i pé kò dìgbà tí n bá lọ jókòó sí UK àbá Amẹ́ríkà kí n tó ṣe àṣeyọrí. that that is what prompted me to say it's not until I get to UK or US that people will prosper. lọ́wọ́ rẹ ṣíwájú. stretch your hands to the front. mo ti sọ nípa àmì àti àmì fún ẹ. I have told you about amen and Sam. ṣùgbọ́n mi ò tí ì rí kankan nínú yìí tó mú lò. I have not seen any one of you using it. èèyàn ló sì jẹ́ ìbànújẹ́ fún mi. and it made me sad. ẹ ọwọ́ yìí síwájú. stretch your hands to the front. tí ìwọ tó wà bí. the numbers of people that are here. tí o encounter wàhálà méjì àbí mẹ́ta kan. that you are encountering one problem or the other. ọba yà mí ogún ó lé ẹyọ kan ṣe. twenty one amen. ẹ̀gbọ́n áńgẹ́lì kan fẹ́ ṣiṣẹ́. the one angel wants to work. áńgẹ́lì kan fẹ́ ṣiṣẹ́ nínú àmì ogún ó lé ẹyọ kan wants to walk in 21 amen. Ó wà bí ó wà nínú ìyìnbó. You are here or in a pool. ń wò mí, ó ń wò You are watching me present. Ó ń tọ́ mi níbi tó jókòó sí báyìí báyìí. You are here where you are sitting. Ó ń bá àwọn ìtọ́jú kan pàdé. You are go this morning. mo fẹ́ lọ síbi tí ọlọ́run ní pé kí n lọ láàárọ̀ yìí. this morning. láàárọ̀ yìí. yesterday. ní àná. a man came to me. ọkùnrin kan wá bá mi. in the middle of the night. láàárín òru. you see the fly. orí àwọn eṣinṣin. <laughs> ìfọ̀tẹ́ mi ṣe lókè yẹn máa jẹ́ kó yí ẹ and let you understand what you are doing. Ẹ̀dá ká disgrace níwájú àwọn ọmọ ogun. And it is not good to disgrace before the army salvation. I am thinking why you are here, you are here to protect me, why I am unconscious. Mo rò pé ìdí tó fi wà á bẹ̀ ni pé kó o dáàbò bò nígbà tó bá rí wípé mo wà lójú ṣe. Then the man came. Ọkùnrin yìí wá. And he told me. Ó wá sọ fún mi. He said, ó wí pé. I should try to tell my people. wípé kí n gbìyànjú láti sọ fún àwọn ènìyàn mi. that pé. ohun tí wọ́n bá wá ṣe ni kí wọ́n dojú kọ. whatever they have come here to face that you face it squarely. he said ooo. Oh! mo wá pariwo. you have not heard. wípé pàdé. you have not heard. wípé ṣé o ò gbọ́. I always say that mo sì máa ń sọ fún wọn. when the man left. nígbà tí ọkùnrin yìí lọ tán. I am about to sleep. mo wá fẹ́ ṣetán láti sùn. that was four thirty plus a.m. in the midday. four thirty a.m. ní àárín òru. I lay my I lay my pillow on the rug. mo gbé ohun kìíní ibùsùn mi mo gbé sórí lọ́ọ̀gì. the Lord speak to me. ọlọ́run bá mi sọ̀rọ̀. tell your people. sọ fún àwọn ènìyàn rẹ. tell your people. sọ fún wọn. tell your people. sọ fún àwọn ènìyàn lẹ́ẹ̀kan sí i. tell your people. Facing your reason to serve God. mímójútó ìdí tí o fi ń sin ọlọ́run. àtẹwọ́ fún jésù. You know, when you serve a boss, bí o bá rí ọ̀gá, there must be a reason to serve a boss. a ní ìdí tí o gbọ́dọ̀ fi sin ọ̀gá yìí. But we are not talking about boss here. Àwọn ò sọ nípa ọ̀gá ń bí. We are talking about God. À ń sọ nípa Ọlọ́run. And we are talking about your creator. À ń sọ nípa ìṣẹ̀dá rẹ. Talking about that man of Galilee. À ń sọ nípa arákùnrin Galilee. We are talking about the strong man in the middle of the storm. À ń sọ nípa ọkùnrin takuntakun láàárín ìjì omi. We are talking about that man. À ń sọ nípa ọkùnrin of the dead. Àwọn ọkùnrin tó ń jí òkú dé. We're talking about the man. À ń sọ nípa ọkùnrin. That healed the sick. Tó ń wo aláìsàn sàn. We're talking about the man. À ń sọ nípa ọkùnrin. The man of Galilee. À ń sọ nípa ọkùnrin Galilee. We're talking about the man. À ń sọ nípa ọkùnrin kan. That healed the diseases. Àwọn tí wọ́n gbé àìsàn. Many diseases. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àìsàn. Anybody sleeping beside you, wake that person. Ẹnikẹ́ni tó bá sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ ràn lọ́wọ́ láti jí. that means that person is sick. ìyẹn túmọ̀ pé onítọ̀hún ń ṣe àìsàn. let it be your doing. ẹ jẹ́ kó jẹ́ ìṣe yín. I have experienced or I have encountered many people. I have encountered a lot of things on my table. Mo ti ní ìbápàdé àbí ìrírí oríṣiríṣi ohun tó ṣẹlẹ̀ lórí tábìlì mi. in in in in the in the abroad. ní òkè òkun. if you were working. bó o bá rìn. you if you are working. bí o bá ń ṣiṣẹ́. yes you must be conscious of time. o gbọ́dọ̀ máa ṣe o gbọ́dọ̀ máa bá àkókò tó dédé. the same thing with the almighty. bákan náà pẹ̀lú ọlọ́run. people don't conscious of anything. èyí ò kì í bá ṣe dédé pẹ̀lú ohun kankan. they took their boss as extraordinary person. wọ́n mú iṣẹ́ wọn wọ́n mú ọ̀gá wọn gẹ́gẹ́ wọ́n mú ọ̀gá wọn yàtọ̀ sí ohunkóhun. then they took God as national thing. wọ́n wá mú ọlọ́run gẹ́gẹ́ bí ohun yẹpẹrẹ. that is why you are failing ìdí tí omi kùnà nìyí. and you will continue failing. wà á dẹ̀ máa kùnà sí i. you cannot take your God as a supernatural something. o lè mú Ọlọ́run rẹ gẹ́gẹ́ bí Ọlọ́run àyèrè. You cannot take your boss. O lè mú ọ̀gá rẹ. As a supernatural person. Gẹ́gẹ́ bí alágbára Ọlọ́run àyèrè. Take God kò wá mú ọlọ́run kò wá mú gẹ́gẹ́ bí ohun yẹpẹrẹ lásán wà á máa kọ̀kọ̀ sí i ní it is not in my hands jẹ́ kó jẹ́ ìṣe rẹ. o sọ fún èèyàn kan nínú ọ̀sẹ̀ yìí. I told somebody last week. ó ní o ogun ìdílé tí ń tí ń jà ẹ́. You do not afraid the battle of your family. ogun ìdílé tó jẹ́ wípé máa kọ́ bí ogun ìdílé ẹ̀ ṣe rí o. Listen. ọkùnrin yẹn dúró ná ibìjì. The man waited in the vigil. ó jẹ́ kó tún lọ́lé. Does he suppose to go home? wọ́n ní kó máa lọ́lé lòun ò ní lọ́lé o. Eh, they asked him to go home he said he will not go home. ó ní àfi tóun bá rí mi except he have except he comes to your office. àfìgbà tí mo jí ní aago méjìlá. until I woke up twelve. ó sì tún wà bẹ́ẹ̀. he was there bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo tún bá àwọn èèyàn sọ títí di aago méjì ọ̀sán. I spoke to people till two p.m. ó fi àfìgbà ó ní àfìgbà tó ń bá rí. Ine said he had a contact with you. nígbà tó wá rí mi. When he came to me. o tó lù wá ní kí sọ fún mi. What God asked me to tell him. mo ní òbẹ̀rù ogun ìdílé tó já dádì ẹ̀. You did not fear the financial problem that faced your father. ní ìlú tó ti wá. From the state you come from. dádì ẹ̀ nìkan ni wọ́n mọ̀ sí aláṣọ méjì nínú ìlú Your daddy is the only person that know that he has two clothes. He started crying. Let's clear to him. Ní ìlú tó ti wá ní Badagry. From Badagry. Dáàdi ẹ̀ nìkan. His only father. Lọ́mọ ìgbé tó bá ti fọ aṣọ kan. That when you wash one. Á kan lé You put on one. Tó bá ti tíyẹn bá ti lọ, á sáré lọ fọ. And if down there you wash one. Á kejì lọ́la. You put on the second one. Ó ní kò bẹ̀rù ogun ìdílé tó já dáàdi ẹ̀. You do not fear the battle that wage against your father. Ó lè súnmọ́ lọ́run dáadáa. For you to come closer to God. Ó tún wá ṣe ìgbésí ayé ẹ̀ bá. And you are doing your life like this. Asán ni ìgbésí ayé. Your life is vanity. Kò fi ayé àtọ̀rọ̀. I use God Almighty. Let me be your name. Do you know the death? that killed your father. Your father died of hunger. Dáàdi Your daddy died of hunger. And there's no child that takes care of your father before he died. And that is how your lifestyle will be. And he did not afraid that party. Lọ Let it be your dream nígbà tí bàbá yẹn kú olúwa sọ fún wa. where the father died. wọ́n ń ké lójú àwọn ọmọ. they are calling the children. ariwo pé kò sí kò sí ni wọ́n sọ. no how. àwọn ará ìlú ni wọ́n sin bàbá yẹn. it was the family member that buried the man. mi that fa family problem that killed your father. you are going to end where that end àwọn tá a wá ń sọ yìí gan wọn ò jẹ́ kó rójú ráyè láti lè sin ọlọ́run. and they didn't allow him to have time to stop God. kò sí option rárá. there is no option. when you come to me. prove, bá bá bá mi. tí n bá ti prove and beyond doubt. It prove you beyond doubt. That you serve other things than the Almighty. Ìpè òpù ọlá fún àbí òun sí àwọn kan ju Ọlọ́run lọ. Ogun ayé ò lè jọ mí lójú. Your I will not be able to surprise your pastor party. Àkọ́rí ọ̀rọ̀ wa lónìí. Facing your reason to serve God. Mú mójútó ìdí tí o fi sin Ọlọ́run. Àti sọ̀rọ̀. Òtítọ́. Fact. Kókó. There is a woman I will use as a case study here. Ó ní obìnrin kan tí máa fi ṣàkàwé ọ̀rọ̀ mi. Tó o bá gba Ọlọ́run gbọ́. But you believe God. Tó o dẹ̀ rí kó o gbàgbọ́. And you see that you believe it. Tó o dẹ̀ rí tó tọ́. And you walk righteously. Lọ gbàgbé ẹ̀. Forget about it. Kó o lè ṣe kó o má ra àánú yẹn There is no way you never receive the mercy. Lẹ́yìn jẹ́ ìṣe rẹ̀. Let it be your sọ yìí òun náà máa máa wò mí a máa pè ní màmá Mary Amẹ́ríkà ló wà. The mother may be looking at me her name is Mama Mary in America. Òun ní case study mi fún àárọ̀. That is what I'm going to use as an instructional material. Ọmọ ẹ̀kọ́ ti ń ṣe exam ó ti ń ṣe exam nurse àti ó ti di ẹlẹ́ẹ̀kẹjọ kò dé pass. One of her daughter has been doing examination for nursing and has never passed for eight times kìdí ẹ̀ ń ṣe owó kékeré. and it's not small money. àwọn ẹni kéèyàn lọ sọ ten thousand dollars. but they ask to pay ten thousand dollars. ṣé owó kékeré ni. is that small money. jẹ́ o jẹ́ ìṣe rẹ. ẹ ti bí ọdún yìí. àdókò bọ̀kú mọ̀ pé kì í ṣe owó kékeré. I know that it's not a small money. ọdún kẹjọ. eight years. ó wá pàdé wa nínú Yorùbá nation struggle. He met us in Yoruba nation struggle. Nígbà tó kọ́kọ́ máa ló pàdé mi. When she met me. Ó kí mi dáadáa. She greeted me well. Ó kí wọn dáadáa. I greeted her well. Ó ní bàbá ẹ mo rí pé ẹ ń ṣe iṣẹ́ ilé lọ́wọ́. He said father I can see that you are working on the building. Oye send seven hundred thousand to me. She sent seven hundred thousand naira to me. Adẹ̀tún ṣiṣẹ́ ilé lọ. We use it to continue the building. Nígbà táwa parí iṣẹ́ ilé. After we finish the building. Ó wọ́n mi yé mi pé òun sùn òun jí òun rí pé òun fún chọ́ọ̀chì ní spíkà rán bàbá tó sùn lẹ́gbẹ̀ẹ́ yìí kó ràn lọ́wọ́. as since the father sleeping beside you please. nítorí pé mi ò ní rí nǹkan kémi má sọ o. there is no way I will not say something and I, will not say it. ní ìdẹ̀bẹ̀rù ẹnikẹ́ni. and I didn't fear anyone except God. clap to you. ẹ̀rẹ́yìn ọba máa sùn kọ́ lọ sùn nílé. If someone wants to sleep, let the person go home and sleep. Tó o bá sùn bí màá ṣí ẹ̀sìn ẹ̀ máa dẹ̀ yẹ̀yẹ́. If you sleep here, I will disgrace you. I don't have time. Mo ní àkókò. Mi ò jẹ̀ ní mi ò jẹ̀ ní mi ò ní fíìlì ẹ̀ bóyá mo miss ẹnikẹ́ni tó pé kíni mo rí wípé ó dọ́gba pẹ̀lú ọlọ́run èyí tó o bá dẹ̀ ti dọ́gba pẹ̀lú ọlọ́run kò jẹ́ kankan níwájú olúwa. In some way I will see I will see that you are not equal before the law bó ṣe sọ pé òun lálàá nìyẹn òun wá rí wípé ẹ òun ra speaker òun fi ṣọpẹ́. she said she dreamt that she bought a speaker to show appreciation. Tọ́lọ́n bá fún yín lórí ọ̀fẹ́ ẹ ra. I said if God has given you the grace to, it. So he send the one point two million to me. She sent one point two million to me. Ó ní kí n ra speaker. I should buy speaker. Mo bá ra pillar kan. I bought a pillar speaker. Nígbà tó yá. When the girl say. Bẹ́ẹ̀ni She has not told me about it. She called me. Lẹ́yìn bíi ọ̀sẹ̀ mẹ́ta. about three weeks. ó ní ọmọ òun kan obìnrin. said my daughter. America náà ló wà. she is in America. ìkíní kò tí ì fi ọkọ. firstly she has not married. ó ní ń bọ̀ òun nínú jẹ́. and she is not happy. ìkejì ni wípé. secondly. ó ń ṣe exam kan. she is she is doing exam. ó ti di ó ti di ẹlẹ́ẹ̀kẹjọ. eight years. tó ti ń ṣe exam. and she has been doing examination for eight times it did not pass. mo ní ológun ní olúwa. I said God is a mighty man in war olúwa sì ni orúkọ rẹ̀. and he said then the law. mo ní ẹ ò fún mi lówó pé kí n ṣiṣẹ́ fún yín. you did not give me money to work for you. lórí ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe tó ti jẹ́ pé wọ́n ti miss road ni wípé. where majority of people miss road. ọ̀pọ̀lọpọ̀ fún wa lówó pé ká ṣiṣẹ́ fún àwọn ni. people give us money to work for them. wọn ò fún wa lówó nítorí pé àwọn ṣiṣẹ́ fún ọlọ́run. they did not give us money before they were they are working for God. at the end of the day they will miss the road. ní òpin ògbógbó wọn ṣìnà. ẹ jẹ́ ó jẹ́ ìṣèlú. let's be a enemy màmá yìí la ẹnu ẹ̀ pé owó tí mo fún yín o mo fẹ́ jẹ́ kí ẹ fi ṣiṣẹ́ fún mi. It not say this money I have given to you. I want you to work for me. Ṣùgbọ́n ó fi ṣiṣẹ́ fún Ọlọ́run. But he's using the money to work for God. Bóyá sọ kéèsì yẹn. Immediately he blocked the case. Mo ní láti jó tí ẹ ti ń ran Ọlọ́run lọ́wọ́ tó bí ẹ ò lè ràn mí lọ́wọ́. I said in the time you have been assisting God and you cannot assist me. Dé. Ọlọ́run lè ràn lọ́wọ́ ẹ ní ká fi ṣiṣẹ́ fún yín. You are using it to assist God You just said that we should use to work for you. Ẹ jẹ́ kí ọmọ yẹn lọ mú déètì mi. Let that child go and take another date. Ó bá mú déètì October. And he, he choose October. That was early October. He chose early October ọmọ ọmọ tó ṣẹlẹ̀ yá ẹtú pè pípé à ah, ọmọ yín ìṣe lọmọ yín ń bẹ̀rù o ọmọ yín tún ti ṣe jíde tí o. Ah. that she is afraid she has changed date. ìyá dẹ̀ máa ń rán ẹ̀gbá látọ̀dún tí ìyá yìí ti wà ní àbúrọ̀dù ẹ̀gbá ló máa ń rán òkúkú kò sí bóyá lè bá ẹ̀gbá máa ṣe mọ́mọ́ ìbò ní ó yẹ̀ṣẹ̀ lọ ni ẹ̀dọ́ yẹ kó ti wà lábúrọ̀dù for more than twenty years. she has been abroad twenty years ọmọ yín ẹ ó níṣe ní ìjáyà ti pọ̀ jù ó tún ti ṣe ó ti lóun ò lọ ní ti October early òun máa lọ ní October middle. He said he will not go for the exam October early but he will go there October middle. Sọ fún mi pé nítorí pé ẹ ò ṣiṣẹ́ fún ènìyàn Ọlọ́run lẹ ṣiṣẹ́ fún àkókò tó bá ti mú ni kẹ́ fún. I told her because you have never worked for woman being but you work for God anytime she speaks tell let me no. ṣe mú àkókò mi nìyẹn. and she picks another day. ọwọ́ bẹ̀rẹ̀ ṣe ń pè mí. and she started calling me. o ti fẹ́ lọ ṣe dáhùn. that she pray for exam. èmi náà jókòó sí ibi wa. I sit down where I am. mo ń bá Ọlọ́run sọ gbogbo iṣẹ́ tó ṣe níwájú. I continue to tell God what she has done before me. iṣẹ́ tó ṣe níwájú. what she has done before the Lord. Olúwa. Lord. ìgbà tí yáyí máa pè mí. when she called me. kò gbé ìṣòro wá wájú mi. she did not bring any problem to me. mo ń ṣe iṣẹ́ mi. She's doing your work. Àtàwọn Well, we break down this place among you that shall be. Àtàwọn last speaker. We finish in in twenty of speaker. Yóò fi speaker That you speaker to show appreciation. Ó kúrò speaker one point two million. He bought 1.2 million speaker. Mo She not giving money to work for you but she's giving money to work to work for the Lord. I continue to talk to God. I continue to speak to God. Three days ago exam that you have failed for eight years. for eight years. tó ti no ọdún mẹ́jọ kó tó ti ṣe exam fún ẹ̀mẹ́jọ. Eh, she has done it for eight times. ó pass exam fún lẹ́yìn lẹ́yìn rẹ̀. she pass she pass the exam after eight times. why did you fail. ìdí tí àwọn ènìyàn fẹ́ kùnà. They gave us money to work for them they do not give God money so that they can work for God. let it be a dream. tẹ́lẹ̀. before. mi jáde kí n lọ preach kí I don't go out to preach and collect money. ṣùgbọ́n a lè débẹ̀ kí wọ́n kó nǹkan fún wa bíi bíi mínírààsì ká gbé sínú mọ́tò. they can give us rice or drink and put it inside the car. ṣùgbọ́n mo máa ń dàgbé nǹkan èmi pẹ̀lú ọkùn wà bẹ̀ àjọ lọ sí ti kàdídírà tó wà ní ọbẹ̀ eh, agége. yes we went to the one of kàdídírà. jẹ́ wàá bẹ̀ tí ẹnjìníà tó wà mí báyìí ń bá ìjìwá sí ní ṣọ́ọ̀ṣì wọn ńlá kan báyìí bí mo ṣe ṣe tán. Immediately I finished. Tí mo fẹ́ máa lọ. We are about going. Wọ́n ti gé oríṣi àbí banana oríṣiríṣi sẹ́yìn They have brought a lot of things. Ibi tí mo ti lọ báyìí. As I was going. Olúwa sọ fún mi. The Lord said. Tó o bá ti gbà nǹkan If you collect anything here. salary. You have received your salary. One á wò salary Sal, salary. I should." mi ò kò yé mi. I don't even understand. Ohun ti mo tún tẹ̀síwájú. Until I progress. Nítorí ibẹ̀ fẹ́. Because the place I like. Ó ní àwọn inú ilé tí wọ́n mú ọgbẹ̀ títọ́ fi jáde síta yóò gba páàkì mọ́tò. There are rooms that we can park in. Àbí lẹ́kọ̀ọ́. Níbi tí wọ́n tún ti lọ láàrin ìlú lẹ̀. As I was going inside, I was hearing the voice. Tó o bá ti dá nǹkan kan mi. You collect anyone. O ti da salary. You have received your salary. Lẹ́yìn ìyẹn mo ṣẹ̀ṣẹ̀ wá ní wípé a ṣe é bàbá gbé ráìsì fún wa àṣẹ mo ti da èrè mi nìyẹn. that is the time i am still like them giving us rice i have received my reward. àṣẹ mi ò ní da èrè lọ́wọ́ ọlọ́run. i will not receive reward from God. nígbà tí mo dé ta tí mo gbọ́ tẹ́lẹ̀ kẹta. and i heard the third one. wọ́n ní à àwa kì í dá dodo nǹkan báyìí. that will go collect something of peace. go and give it to other people. bá a ṣe lọ nìyẹn. that is how we grow. ní ìgbà tó máa di jọ tuesday. on tuesday. ẹni tó kọ́kọ́ máa fún mi. The father that gave me money. Two hundred and fifty thousand. He gave me two hundred and fifty thousand naira. Mo sọ fún mi láti. Ọlọ́run wọn jẹ́ kí n rí pé sori. Tó bá yẹ pé mo dé envelope ten thousand ní ìjọ yẹn. That if you collected ten thousand naira envelope that day. Òun ò ní sọ two hundred and fifty thousand fún mi. He will not pay me two hundred and fifty thousand naira. Let me be your guru. Kí ni eléyìí? Bí ènìyàn bá ṣe. If someone offended you leave the punishment to the God. tó o bá fúnra ẹ lọ jẹ ní eléyà. if you punish the person. ohun tó ṣe ibi tó dúró sí ìrànlọ́wọ́ àdúrà. what you have done is going to change. ṣùgbọ́n tí ọmọ náà máa jẹ níyà. but if you don't punish the person. wà á padà wà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Ọlọ́run sí òní. Hmm, appreciate God of sin. focus. reasons to serve God. mímójútó ìdí tí o fi ń sin ọlọ́run. àwọn ọ̀nà tẹ́mi náà fi mójútó àwọn ìdí tí mo ṣe ń sin ọlọ́run ni. these are ways I use to face how the reason why I serve God. adé ibì kan. we go to a place. ìyẹn ló jẹ́ ẹlẹ́ẹ̀kẹta irú ẹ̀ tí mo jáde nínú ọdún mi ò jáde. and that is the third one. agbẹ́ àlàtà ṣe tán. after we finish. wọ́n bẹ̀rẹ̀ sí dóhùn jẹ jáde. they continue to bring food. wọ́n ní mi kì í we don collect food àwọn kan ti dó síta wọn ní kí n gbàdúrà fún wọn. some people they are waiting outside as you pray for them. àjọ wà bẹ́ẹ̀ ni. we were there. mo bá bẹ̀rẹ̀ sí gbàdúrà. I continue to pay. wọ́n fún mi lówó. they gave me money. mo ní ní lọ́wọ́. I said I don't collect money. nítorí pé mo mọ nǹkan tí repercussion owó yẹn máa padà jẹ. I know the consequence of that money. Ah, nígbà tó máa ṣe ní mọ́tò. when I want to start my car. ìkan nínú mọ́tò mi ò dówó lọ́wọ́ ẹ̀. the one I did not collect money from his hand. ojú ẹ̀ dàrú is not happy. Ah, don't feel that I embarrass you. Ah, Daddy, o embarrass me. dadi you embarrass me. Daddy, you embarrass me. that is all for me. he gave me. I did not collect it. I know what is behind it. It is not he, has done something to me. Such money is not my money. Owó tèmi ọwọ́ Ọlọ́run gbọ̀ngàn ló wà. My money is in hand of God. Ẹ jẹ́ oúnjẹ Let me be your king. Nígbà tí mo wọlé ní ìjọ Wednesday. When I enter on Wednesday. Tí mo ní ọkùnrin tó wá jẹ Wednesday yàrá mi. That the man that came on Wednesday. I told him how much he said. He told me. Look my account. How much he said He was amazed. I'm thankful.

somebody. àwọn mi sí ènìyàn kan. ìyá yẹn dúpẹ́ dúpẹ́ dúpẹ́ kọrin kọrin kọrin kọrin. the woman appreciate and continue singing. ṣùgbọ́n tó o bá di orí òkè wá mọ ohun tó fẹ́ ṣẹlẹ̀. when you come to the mountain twenty one days mountain you know what happen. ṣé o ti ṣiṣẹ́ kan. because I have worked a lot. ṣé orí òkè o ní láti di iṣẹ́ tí ṣe. and the chance I need to gain the reward of the one I have done. pàtẹ́wọ́ fún Jésù. like you. kókó. you need to know. a under this teaching. yìí. I am telling you why my life is moving. èmi ń sọ ìdí tí ayé mi fi tẹ̀síwájú. ṣùgbọ́n mi ò mi ò rí nínú ìwà ẹgbẹ́ ni kó dẹ̀ kó fẹ́ gbà mí gbọ́. I have not seen it as in, as in your action. Maybe you want to believe me. Àfi kò gbà mí gbọ́ Except you believe me. Kò sì gba Ọlọ́run gbọ́ nínú mi. And believe God in me. Yóò jẹ́ Let's be your people. Koko must know. tó gbọ́dọ̀ under this teaching. lábẹ́ ẹ̀kọ́ yìí. this sin. mímójútó. your reasons. ìdí. to serve God. tó fi sin ọlọ́run. number one. àkọ́kọ́. many people are in the church. ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ilé ìjọsìn. meanwhile they did not know why they are serving God. ṣùgbọ́n wọn mọ ìdí tí wọ́n fi ń sin ọlọ́run. many people sitting down here. ọ̀pọ̀lọpọ̀ tó jókòó sí rí they came to church. wọ́n they never know why they serve God. they never know the reason. why they came to the to the church. tó fi wá sí ilé ìjọsìn. that's number one. ìkókó àkọ́kọ́. kò fi ilé wọn sílẹ̀ ni. ẹ̀jọ̀ sí dídí àpò. àwọn ẹ̀tí wọn máa rẹ́rìn lẹ́yìn. you see them laughing behind. wọ́n máa ṣeré lẹ́yìn. playing behind. wọ́n mọ̀ kó kọjá pé kéèyàn ta ice water kó máa ta mineral. is beyond hawking ice water or hawking minerals. wọ́n máa jókòó síwájú ọmọ àfẹ́yìn. they will see them at the front laughing. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn akọni wọn mo tí wọ́n wá ṣe. majority of the choir they don't know what they are doing. wọ́n mọ̀ pé ó kọjá wípé káwọn jókòó sí táwọn wá. is beyond sitting down ayẹ. láti ìjọ tí mo ti rí pé. since the day I observed. ilé ìsìn pé kí dodo wa parapọ̀ ká wá sin ọlọ́run ká dẹ̀kọ́ dá wa lọ́lé. it's for us to come together and serve God. àtijọ́ náà ni ayé mi ti ń dára. since that time my life has been better. put your together. ẹ bá ẹ number two. ẹlẹ́ẹ̀kejì. under the what you need to know. lábẹ́ ẹ̀kọ́ tó gbọ́dọ̀ mọ̀. about this topic. lábẹ́ ẹ̀kọ́ yìí. many people are just coming to church. ọ̀pọ̀lọpọ̀ ló ń wá sílé ìjọ ìsìn. pray níbi gbàdúrà. they will not succeed. wọn ò lè ṣe àṣeyọrí. wọn ò dẹ̀ mọ reason tó fà. and they don't know the reason. àmà ni wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì ọdún méjì ni wọ́n ti lọ sí ṣọ́ọ̀ṣì. they have moved to church for seven days for seven years. tó o bá ti lè kùnà ọjọ́ kan níwájú olúwa. when you fail one day before the Lord. tí o dẹ̀ ronú kó o lè tètè lọ tọrọ ìdáríjì. and if not have an in-depth thinking and ask for forgiveness. o bá lo ọdún mẹ́wàá níwájú ọlọ́run máa kùnà bẹ́ẹ̀ if you spend ten years you are still going to be a failure. ṣé o ti rántí ibi tó o ti léèyàn tó wájú olúwa. Ah, Have you remember where you sent somebody in the presence of the Lord? Ṣé o ti rántí ẹni tó invite wá? tó dẹ̀ wá tó wá wá pé àwọn fẹ́ ṣiṣẹ́ olúwa tó padà kúlé wọn lọ. Have you remember the person you invited and they want to work for God and you send them away? kí ló ṣe lórí ẹ̀ láàrin ìwọ pẹ̀lú ọlọ́run. What have you done between you and God? bó o lo ọdún mẹ́wàá bí tó wà. You spend ten years here. àbí ní ẹnu wíyẹ. or anyway. tó jẹ́ pé níwájú olúwa. In the presence of the Lord. asán ni iṣẹ́ rẹ̀. Your work is vanity. ẹ ti do ẹ Number three. ẹlẹ́ẹ̀kẹta. many people was coming to church. ọ̀pọ̀lọpọ̀ ló wá sílé ìjọsìn. they will claim they are fasting. wọ́n á sọ pé àwọn gbàwẹ̀. and nothing will happen in their life. àmọ́ wàá ní sí ìkọ̀kọ̀ tó máa ṣẹlẹ̀ sí ayé wọn. help that brother he is sleeping ẹ̀wọ̀n alákùnrin lọ́wọ́ ó ń sùn. ẹ̀kọ́ àti ọ̀pọ̀ ọlọ́run alágbára. many. ọ̀pọ̀lọpọ̀. you think they are coming to church. a ò pé àwọn wá sílé ìjọsìn. bàbá kò lè They leave their house and call them Mama Ladua. Ìyá kan máa ń pè ní ìyá àdúrà. The woman we call it ìyá àdúrà. Láti bí ọ̀sẹ̀ mẹ́rin ṣe sí márùn-ún àwọn onímọ̀. Since four weeks or five weeks they have not been seen. Owó ilé wọn ti expire their house rent has expired. bí owó ilé wọn bá expire wàá bá wọn bíbá. if their house rent has not expired you see them here. nígbà tí wọ́n dẹ̀ owó ilé wọn ti expire mi ò fáwọn ní face. and I don give them face. wọ́n ti lọ síbi tí wọ́n ti máa tún sanwó ilé wọn. they have gone to where to pay that, their house rent. that is not the reason in the church. Ìdí tí o fi wà nílé ìjọsìn kan lè yé. We are in the church to serve God. A wà nílé ìjọsìn láti ti gbà. Ọ̀pọ̀lọpọ̀ ló wá sí church láti wá ṣe four one nine. Some people come to church in order to do God. Tí wọ́n bá dẹ̀ rí wọn nínú ilé wọn ni wọ́n wá sí ṣọ́ọ̀ṣì. When they see them at home, they say they come to church. Wọ́n máa ń pè ní ìyá àdúrà, bàbá àdúrà. They call them ìyá aládùúrà, bàbá aládùúrà. Báwo iṣẹ́ ìyanu kankan you never see miracle? Nítorí pé they did not go to Why they come to the church? They know me, I don't call people. I don't call people. Let it be your doing. I don't call people. Principle tèmi nìyẹn. That is my principle obìnrin pèmí oye ara ń sọ yìí tọ́lọ́n bá jẹ́ kó tọ́ fáìn mi ò ní mi ẹ lójú títí kò kí n bèrè lọ́wọ́ pé kí ló kò ṣe wá ṣọ́ọ̀ṣì lánàá èmi that is my nation. ìṣe mi nìyí. yóò jẹ́ ìṣe rẹ̀. ẹ̀mí ọdún. number four. ẹlẹ́ẹ̀kẹrin. many people are just coming to church thinking they are serving the Lord ọ̀pọ̀lọpọ̀ ló ń wá sílé ìjọsìn tí wọ́n rò pé àwọn ń sin ọlọ́run. they only hear for God's sake. ṣùgbọ́n wọ́n wá síbí fún àbòsí. pé o ti kúrò nínú tó wá ṣe yẹn. because you are deviate from what you have come here to do. o lè rí nǹkan lọ́wọ́. you can never listen from God. Rome eleven Rome one. Rome chapter one. twenty-nine to thirty-two. twenty-nine to thirty-two. you came to church ẹ wá sí ilé ìjọsìn. to serve God. láti sin olúwa. not to gossip. kò ní láti ṣe àbòsí. when you are here to gossip. bí o bá wá láti ṣe àbòsí. wàá jẹ wàá máa jẹyẹ lọ. you do not face your consequence. èmi kọ́ ni mo ní kó o má ṣe àṣeyọrí sẹ́. I am not the one saying you should not. tó o bá tẹ̀lé sọ ìdí tó fi wá síwájú ọlọ́run. you lost the reason why you should not. tó o wá síwájú ọlọ́run. you are doing other things. tó ti yàtọ̀ pé jẹ́ pé wọ́n padà wá kọ́sí fún fún ìlọ yìí can never take good things away. ìyẹn ni wọ́n Your own is to come. Tàbá ní kò When asked to pray. Nígbà tó supposed to sing sing. Má jẹ́ kí àwọn tí àyẹ̀mí ti rí nǹkan tí wọ́n rí ṣe. they, have gone to church they do not see what they have done. èmi kọ́ ló ń wo. they are not abusing. aláàbò ló máa jẹ ya. you are your neighbor who face the consequence. nítorí pé ìwọ ló wá sí ṣọ́ọ̀ṣì. because you came to church. tó o gbàgbé ìdí tó o ṣe wá. and forget the reason why you are here. lọ́sìkò ló wá padà wá ní sọ́tà. but you are here for apostle. kò dé sẹ́ni tó rí. And there's no one that is influenced by the approaching. That can say good thing before the Lord. Let's do it. Twenty-nine to thirty-two. Wọ́n kún fún àìsàn lọ́dọ́ gbogbo. Ẹni láti wọ́n wá wá sí ṣọ́ọ̀ṣì. When they come to church. Bọ́lá mo wá sí ọlọ́run. They always have God. Ohun tí wọ́n bá dà lọ́pàá lọ́pàá lọ́pàá nìyó. This is what I will see. kòkòrò àrọ́ká. wọ́n ṣe ni pé ìyá white yọrùn wọ́n ṣe kó tún wa àbí ṣé tún wá aṣọ yìí. people tell this love before. ẹ dáwọ́ lẹ́wọ̀ ìjọ bẹ́ẹ̀ di lẹ́wọ̀ èyí ló máa jẹ́ kó kejì ọ̀pẹ́ mi ò rí. wọ́n ṣe pé wọ́n wá aṣọ tuntun yìí sí. they are put on new clothes. ìlara bẹ̀rẹ̀ nìyẹn. emptiness started. ṣé yẹn ló wá ṣe é ṣọ́ọ̀ṣì. Is that what you are here for? Èyí tó o ṣe rí àánú gbà lọ́wọ́ lọ́rùn. That is the reason why he did not receive mercy from God. Kò kò ohun tó bá wọ̀n lu ẹ̀ṣọ́ mi ò ní kó o máa lọ lóhun tó bá wọ̀n sí lọ wá síwájú Olúwa ẹnikẹ́ni tó bá wá jókòó tó jẹ́ pé yẹn ló máa rán ẹ jẹ́ kí n sọ fún ìwọ lu ọdún mẹ́wàá bí kò ní bá nínú. Then in some way, I, I just probably before the Lord and the person is confessing about that If I have not seen what they have not seen, oh, they will never go do this. Yeah, what they have seen, I have seen it. Then they will be satisfied. Let's clear through it. àìṣòdodo ní àdéwájú mi. some will come to me. Ah, ah, nínú ọkọ You know ní mo fún ìjọba ẹsẹ̀ rẹ̀. In my heart, I will say nonsense. I know you more than yourself. I know you more than yourself. I know you more than yourself. When you see that in my presence, when you are lying to me, I will not say what you are saying is not right but I know even my that you are lying to me. it is ten thirty years. you can never take good things away. put it in the book of remembrance. wọ́n will you be lying for somebody like me. will you be lying for somebody like me. that you should lie for me. and I'll be watching níwájú olúwa láti wá sí because you have deviated from the reason why you are in presence of God to serve him. bẹ́ẹ̀ ṣe yìí díẹ̀. wọ́n kún fún àìsàn lọ́dọ́gbọ́n. àìsàn lọ́dọ́gbọ́n. àgbèrè ìkà ojúkòkòrò àrọ́gbọ́ wọ́n kún fún ìlara. wọ́n kún fún ìlara. ìpànìyàn ìjà. ṣé wọ́n ti orí ẹni tí mo máa ń fún lówó tó tẹ̀lé kó dẹ̀ fi máa ń wà á tì tó wá wá rojú ẹ̀ fún pé ah. Eh, hmm, ah Eh, when you see the person i'm giving money and you came to complain the person to me you have killed the person. by that reason you told me. ní ìdí tí omi sọ yìí fún mi. tí bá stop láti fún ní one naira yẹn. if i stop not to give another one naira. ẹni yẹn máa ní ìpalára. you have an injury. ìwọ́n jẹ́ ti pààyàn. and you have killed somebody. ohun tó wá ṣe yẹn ti jẹ́ ká pààyàn. what you have done make us to kill someone. ẹ̀ṣẹ̀ òsì lọ́wọ́ mi o.

wọ́n ti fi wọ́n ti fi ìdí tó fi wọ̀ síbí sílẹ̀. ìjà yẹn ló máa ń ba inú mi jẹ́ jù láyé yìí. that fight caused a lot of sorrow to my heart. kí máa gbọ́ wípé ìjà tó jẹ́ kí wọ́n máa gbọ́ wípé ìta ti jà wà wá jẹ́ pé nínú ṣọ́ọ̀ṣì ló wá ti jà. that is real even though outside you are fighting outside and you are still fighting in the church. olú ọlọ́run pátápátá you have low God totally. kò wá sí ẹni tó lù ọlọ́run tí ọlọ́run ò ní lò ó máa lù ẹ̀ láyé á tún ẹ̀ lọ́run. there is no one that decrease God that God will never decrease in heaven or earth. àwọn tí wọ́n wá ṣọ́ọ̀ṣì lóde òní. people that are coming to today. ohun tí wọ́n wá ṣètò ni wọ́n mójútó. they are not facing one year. ìjà ni kúra. they are fighting. ìtọ́jà. àìmọye ìjà àwọn kan ti torí ìjà kó olùkọ́ yà. Many people fight and left choir. Where will you receive mercy? When you did the work God has given to you. You know you did you you have neglected the reason for serving God. O ti fi ìdí tí o fi sin Ọlọ́run sílẹ̀. Clap Jim. Kàwé. Ìtọ̀jẹ. Ìwà búburú. Ìwà búburú. Má fi ọ̀rọ̀ tẹ́lẹ̀ bá jẹ́. Fi ọ̀dọ́ bá tún wà nílé àmọ́ ní ṣé o rí bí bàbá ṣe kù lẹ́ẹ̀kan ṣòkòtò tí bàbá wọ̀ wá òkè kí ló pè pé ṣòkòtò tí mo wà kí ló wò dé bẹ́ẹ̀ bàtà wọn fi lè ṣe. kí ló wò dé bẹ́ẹ̀. what are you looking at. ọlọ́run ní kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ lónìí. God said I should talk to you. Ó ti sọ ìdí tó ṣe wá síwájú. I have told you reason why you are here. Kí o má bàa pàdánù òdodo. For you not to lose anything. Tètè lọ bọ́ sí ojú òpópónà yìí please be on the right path. A sọ̀rọ̀ ẹni lẹ́yìn. A sọ̀rọ̀ ẹni lẹ́yìn. A kórìíra Ọlọ́run. A kórìíra Ọlọ́run. Aláfojúdi. Àìlòmí fa. Bàbá irú irú dámì ìsìn, ó lè má wà fún sábísì, ó lè má wà fún pírátìsì ọjọ́ mẹ́ta. He may not come for practice for three days. Aláfojúdi là ń pè é because um, because the person the person that not fear someone. èmi á lè máa wọ̀ ọ́ wọn pé wọn ò ní padà rí rebi. I know that they will never receive good thing. àwọn èdè ò lè wà ń bí they are here they contribute effort together to make the church to forward. àwọn àwọn ẹgbẹ́ rẹ wà ń bí láti fàkìyàn láti fi dí ọlọ́run lárugẹ. tó wá tẹ̀rẹ̀ pé bóyá o jẹ́ nǹkan kan wàá máa ní o pa wàá máa parọ́ màámi ni mọ́mi ṣé mọ́mi ẹ̀ ń wẹ̀ fún ẹni. Is your mom beating you? Ẹ eh, alaja, àbí alaja ni ọmọ tó ń wẹ̀ fún yín. Is alaja abi the young one you are beating for? Who oh, do you want to lie for? Ta ló wá fẹ́ máa parọ́ fún? Àwọn aláfojúdi Ọlọ́run. People that no count that count down on God. Ní ìgbà tẹ débẹ̀, ohun tó jẹ́ kẹ́ ẹ ṣe ẹ ò ṣe mọ́, ẹ wá lọ mú nǹkan mi, ẹ wá mú sí tí ẹ ò ṣe ráàánú gbà lọ́wọ́ lọ́run. When you get there, what you suppose to do, you are not doing it. Kàwé! Agbéraga. Yẹ́sọ̀ wà láàrin wọn tí wọn ò bá ń ṣe àgbéraga màá sọ fún èèyàn kan wípé lọ́jọ́ ìkú ọ̀yà á jẹ́ jókòó sáré àwọn èèyàn dàgbàwé àgbéraga nìyẹn àlẹ́ alárọ̀sọ búburú kì í ṣe òbí nìkan wọ́n tún ṣe ìgbọràn sí òfin òfin ìjọ. They go against the law of the church. báyìí ni kẹ́lí yẹ ká ṣe ṣe let's do it this way. èyí tó tóbi jù láyé yìí pé kò ṣe àìdọ̀rọ̀ sí òfin ìjọ tó ń lọ. The one, the greatest one is for you to go against the law of the church. Those one is very little among sin. Kí wọ́n sọ fún ẹ wípé jókòó kó bá àwọn tí wọ́n bẹ rí tó bá wọn jà. Wàhálà yóò lè múre fún òbí rẹ̀ kó fi àyè. You can never go with good things mo fi ìgbésí ayé mi bú I use my life. Bí kí o lòdì sí òfin ìjọ. That should go against the law. Kàkí báyìí òfin ìjọ òfin ìjọ. The law of the church. Àwọn èèyàn ń dọ́wà o àwọn tó dẹ̀ tó dọ̀ yóò máa tọ́ lórí tó bá ní against the law wọ́n lè máa ní law ìjọba I am talking about the law of the church. When you go against the law of the church. O lè rí nkankan mú lọ. You can never receive good things. O kàn wá ń ṣe ẹ̀sìn ara ẹ̀. You are just disgracing yourself níwájú in the presence of the lord. there is fullness of joy. when you are in the world. there is no fullness of joy. in the presence of God. olúwa and God is there. ọ̀nà ìwájú ẹ̀mí olúwa. he said in my presence. there is fullness of joy. níbo where do you want to see joy. tell me. my children can never give me joy. The child they are talking, they don't take in their hand, they say no, they don't take in their hand. Ṣé ọkọ tó to bá sọ̀rọ̀ tí kò gbọ́ ló fẹ́ fún ẹ láyọ̀? Is it the other you are talking about? Ṣé àyà tó ń bá sọ̀rọ̀ tí kò gbọ́ ló fẹ́ fún ẹ láyọ̀? I have seen the goodness of God in my life. Clap Jesus. Church. Ilé ìjọ. It's a place. Ó jẹ́ ibùgbé. Or it's a public place. Ó jẹ́ ibi ọ̀gọ̀wọ̀ ènìyàn. That was built. Tá kọ́. With the aim to serve God. Ní ní ìmúṣẹ láti sin olúwa. wà á rí pé akọ ibi ìbàyìí ló wà nínú definition yìí. is the definition. akọ. we build it. ó wá jẹ́ public place. ó ìpèsè ibi ọgọ́wé ènìyàn. bàbá ṣe ṣọ́ọ̀ṣì nínú bàbá ṣe ṣọ́ọ̀ṣì nínú ṣọ́ọ̀bù àwọn èèyàn máa bú wa. if you do church in the shop people will come there. tó bá ó máa bú wa ó máa bú wa. they will abuse us. tó bá ṣe nínú yàrá máa bú ẹ. if you do this in the room they will abuse you. church is defined as a public place. aṣọ ìbára aṣọ ìtumọ̀ ṣọ́ọ̀ṣì aṣọ níbi ọgọ́wé ènìyàn. wíyẹn people gather together. ibi tí àwọn èèyàn ti kó ara wọn jọ láti sìn lẹ́tí tí wọ́n tán yìí. wọ́n tọ́ ọmọ lórí. pàdé. wọ́n tọ́ care of the child in the midnight. They are sleeping in the church. Church is a place to serve God. Ó jẹ́ ibi ìpàgọ́ láti sin Olúwa. Ó ṣe ibi It is not a place to sleep kì í ṣe ibi tí wọ́n ti ń rojọ́ jù. it's not a place where they talk a lot. tó o bá máa wá rojọ́ ajẹ́jọ́ ọlọ́run lòwúrò kì í ṣe. you want to talk it will be of God. tó o bá ro ẹjọ́ èèyàn ó máa jẹ̀yà láyé ó tún máa jẹ̀yà lọ. you be gossip about somebody you be face the consequences on earth and also in heaven. no friend in the church. kò sí ọ̀rẹ́ nílé ìjọ ìsìn. àbí bó lórí yẹn ṣe kọ́ sóní friend wà ní church. is this there? is a friend in the church. ọ̀rẹ́ bí Jésù kò sí láyé. a friend like Jesus Christ we have not seen it. Number eight. You lose a lot. Ó pàdánù púpọ̀ jù. Because even you. Ìwọ fún ara rẹ. Yourself. Ìwọ fún ara rẹ. Don't know the reason why you come to church. O mọ ìdí tó fi wá sílé ìjọ ìsìn. Many think it is because of gossip. Ọ̀pọ̀lọpọ̀ ló ń pè lórí àbòsí. Many think it is because of pulling their pastor down. ọ̀pọ̀lọpọ̀ láti ti àlùfáà wọn ṣubú. many think it is because of envy. ọ̀pọ̀lọpọ̀ ló ló wọ́n torí lára. many think it is because of to fight in the church. ọ̀pọ̀lọpọ̀ ló wọ́n kó wá láti wá jà. many think it is because to eat and to drink free food. ọ̀pọ̀lọpọ̀ ló wọ́n láti wá jẹ àti mu. many think it is because to be blessed. ọ̀pọ̀lọpọ̀ ló wọ́n kó tó ká àbùkù fún wọn. when you come to church bó o bá wá sílé we gather together. ká láti kó ara jọ. in order to serve God and worship God. láti sìn. if you worship God. tí o bá wá sìn. and he granted and it was granted by God. tí ọlọ́run náà fi di rẹ̀ wúlẹ̀. he will bless you. àbùkù rẹ̀. èmi kọ́ I will not be the one to bless you. ọlọ́run ló bless you. it's only God that bless everyone. Let's be your king. one that is blessing you, to blessing people. Èmi kọ́ ni mò ń bùkún ènìyàn. It is God that will bless you. Ọlọ́run nìkan ló bùkún ènìyàn. If your aims to come to church is different from serving God. Bí èrò rẹ ó ti yàtọ̀ sí pé láti wá sí Olúwa. You will not receive any blessing. O ò ní ìbùkún kankan gbà. Má kàn máa rí ẹ wípé o kàn wá ni. They will just see you coming. Olọ́wọ́ àwọn àwọn ẹgbẹ́ nídìí apostolic church. Ọmọ àwọn àgbàlagbà olórí àgbàlagbà wà ẹ jókòó gan mo bèrè lọ́wọ́ èèyàn kan mo lóhun tó ń béèrè lọ́wọ́ mi kódà ìbórí òpè ìjọ wo ló ti pè mí tó pè pé báwo ni a orí òkè ṣé bórí òpè. I have some people I I have some people that what you are asking me how many times have you called me how are we going to go about it, time. ṣé báwo kí ibùdó ẹni tó dúró yìí ìjọ wo ló ti wá bá nìkan tó péré bàtà tó péré ẹni ẹja ìjọwọ́ did you come to me and ask how you get to the returns? You fool people. They are fools. And they want to receive from God. <laughs> I will never regret if I lose anybody that is going. I will never. Nítorí pé àwọn tí mo ṣì ní kan, wọn ò tí ì tẹ ọlọ́run lọ. There are people I have seen they have not satisfied God wọ́n ti kúrò nínú ohun tí wọ́n wá ṣe. they are deviated from what they have come here to do. a parapọ̀ dúró sí ìgbà ìwéwé kí wọ́n wá báwo la ṣe máa ṣe kó da ìwọ wá lọ jókòó lọ jókòó síbẹ̀ ìwọ tó jẹ́ kó jẹ́ kó wáyà lọ jókòó sọ́hùn. ẹ lọ bèrè go to the apostolic church níbi tí wọ́n bí wá sí àwọn àgbàlagbà seventy years wọ́n ṣe wà nínú wáyà. We have adult choir. Nítorí ẹni wọ́n ṣe ṣàṣeyọrí. And that is why they are prosper. Bí kẹ́rù bò bá ṣàṣeyọrí. If CIS is not prosper. There's nothing concern me. If white garment does not prosper. If white garment does not prosper. Go to Redeem. And the city Redeem. Go to Winners. Go to Winners. Go to MFN. Go to MFN. 60 years man. 70 years man. They are still in the choir. Eight people. Hey, ò ní ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe mọ́ lọ́rùn. Ẹjọ́ ni wọ́n rò nínú ṣọ́ọ̀ṣì. Ẹ tẹ̀lé fẹ́ I want to prosper. I am not one holding it is left to you. No work you to do. Ẹ mọ iṣẹ́ tí ẹ gbọ́dọ̀ ṣe. Lọ sí lọ́gọ́tò lọ́wọ́ àwọn ọmọ Kamila wà ní pé àwọn àwọn ẹgbẹ́ wọn tí wọ́n tí wọ́n mọ̀ pé ọmọ Kamila máa gorí òkè ní November láti oṣù kẹta ni wọ́n ti ń ṣe meeting. They have been doing meeting in the doctor. Ẹni tí ẹ dúró yìí kọ́kọ́. Both of you are the same thing. Bákan náà ni. Ẹni lẹ́lẹ́yà. You cannot organize yourself but you cannot organize God ẹ lè ṣe àmójútó ti ọlọ́run. mi ò bẹ ẹni kẹ́ni. I do not fear anyone. nítorí pé mo ti rí iná rẹ̀ níbi pé ẹ ò ní ọkàn ọlọ́run if you go I am not disappointed. I have seen that you don't have the mind of God. No meeting, nothing, ẹ̀jẹ̀ kú orí òkè. Wọ́n jẹ́ kí sọ́kùn Lábẹ̀rẹ̀ lọ́wọ́ ìyàwó mi, nígbà tó dojú ẹ̀. Ask my wife. Tí ìpọ́njú yẹn pọ̀ when the sermon is much. I went to God. don't look at my wife before you bless me. ètò if you look at my wife. ó máa cut off relationship it will cut off our relationship. bless me because you created me alone. bùkún mi torí mo dá mi tètè kan. That is how I speak about you before the Lord. When you look at these people before you bless me. Tó o bá wù àwọn ènìyàn yìí, ìṣe ìlànà iṣẹ́ ma ṣe kí. your work will scatter. ó máa dàrú ó jẹ́ máa dàrú láti dájú bó ti sọ. the time i be saying it. ẹgbẹ́ tó tó kí. look at the wall. èmi ni mo kọ́. I am the one that built it. Mo paint it. I am the one that paint it. Ẹ̀yin lẹ bàjẹ́. You spoil it. Ẹ̀tú bàjẹ́ náà. You spoil it again. Ẹ̀tú lè tún ṣe. You cannot do it again. Ẹ̀tí lose focus níwájú Ọlọ́run. You have lost focus before the Lord. Ìdí tẹ ṣe pé kò sí àṣeyọrí. And that's why you see there is no prosperity. Ẹ bá dẹ̀ lọ síbi kan ibòmíì náà, ẹ continue well. When you go to another place, you continue like that. Ẹ ṣe o jẹ́ ìṣe. Let me do your thing. Let me do your move. Ẹ̀jẹ̀ And call yourself elder. I called the choir yesterday. I have not seen that what is ahead you are prepared for it. And they did not. Let me tell you the truth. Ó It's a covenant for me. If you like come annual trance is a covenant for me. tí mo máa fi ara mi jẹ̀yà níwájú olúwa. that I will face the persecution. tí mo máa tí mo máa gbàdúrà tí mo sì máa béèrè ohun tí mo fẹ́ I pray and I will ask for what I want from God. ó ṣe wo ni kò ṣe ṣáájú ti. if you like do your life anyhow. má jẹ̀mú ni. it's a covenant. kò ṣe ṣaláì má ṣe. I must do it. no matter bóyá o plan fún mi kò sí nǹkan tó kàn mí ọlọ́run plan fún mi I am telling you. God plans for me. yóò jẹ́ ìṣe rẹ̀. let me do your dream. Làákùn ní ọjọ́ kìíní. I will go there on the first day. Ó di àsọtẹ́lẹ̀ lónìí. It's a prophecy today. Màá sì gun àpáta. I unlock. Màá sì bá Ọlọ́run sọ̀rọ̀. And I will speak to God. Pé kó sìn mí lọ, kó tún sìn mí padà. That he should follow me. Tó bá di twenty one days. Twenty one days. Màá tún ti àpáta yẹn padà. And I will step on the rock again. Yóò ti dá mi padà sílẹ̀. Because he has restored me back to the world. Let me see you do it. Ká má rí ìkan nínú ẹ̀yìn èèyàn yìí one person among you. mi ò fara ní yín pé kẹ́ ẹ owó fún mi. I did not force you to contribute money for me. mi ò béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni o. I did not ask money from anybody. mi ò fi ara ní ẹnikẹ́ni o. I did not force anybody. ṣùgbọ́n iṣẹ́ ìrìjú ti Ọlọ́run yẹn síbẹ̀síbẹ̀. but the work that work God. ẹ ò tún rí ṣe. you did not do it. dání mo pè kó dáwọ́ fún mi nínú yìí. who did I call to give me money. èwo nínú yín ló bí mo ṣe ń jẹun jẹ. how many of you knows how I'm eating. èwo nínú yín many of you know I Nínú ìjọba ìjọ yìí, ṣé lọ́wọ́ yẹn ni? I ask you go to church scholar wo pastor wọn àwọn ọmọ ọjọ́ wọn lọ́dọ̀ dàwọ̀ ni wọ́n bá wọn lọ́ máa rọ oúnjẹ sílé ẹ̀rọ oúnjẹ ẹ̀rọ oúnjẹ sí mission house have you bought food in my mission hall before. ó dọwọ́ yóò dọlọ́run. it's left to you and left to God. ẹ sọ focus ní tẹ́fi wá síwájú. you have lost the focus while you are in front of the Lord. nítorí ìdí èyí ló ṣe ni pé ilé ayé yín bẹ ṣe ń gbé àwọn èèyàn máa lé òbẹ wá sí ṣọ́ọ̀ṣì rọlẹ̀ pa bí ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ń gbègbè sí ayé Ọlọ́run jẹ́ kéèyàn gbègbè sí ayé asán. May God allow you to live a vanity life ó gun ọ̀sẹ̀ let we choose that I will enter the trance. no arrangement. kò sí ètò. tí ìbá ṣe pé mo ṣe bánà fúnra mi kò sẹ́ tó máa ṣe fún mi. if I not do the banner nobody will do it for me. àtàwọn ọmọ tí mo ló yá lọ ṣe lọ ṣe lọ ṣe. and the children I said go and do it. no one. kò sí ènìyàn. <laughs> ní ìgbà díẹ̀ ẹ̀yin yóò ní little time you see me little time you will not see me it's not for death when you did not see me the majority of you will regret it put it in the book of remembrance let it be in the prophecy not quite last it's not even up to 2023 let it be your dream. come to church. láti wá sílé ìjọsìn. is different from worship. tó bá ti yàtọ̀ sí sísìn. God. Ọlọ́run. and your target. àti lílépa rẹ. is to scatter the church. láti tú ìjọ ká. of God. ìjọ Ọlọ́run ká. by your even words. nípa ọ̀rọ̀ ibi rẹ. you can never be blessed. a lè bùkún fún ọ. number ten. ẹlẹ́dẹ̀ẹ́ ọ. some set of people. àwọn ẹlòmíràn. what they come to church for. Ohun tí wọ́n wá fún lè jọ́sìn fún. It is not what they are doing at a later on. Kò ń ṣe ohun tó sọ pé wọ́n fẹ́ wá ṣe lọ́yìn padà wá ṣe. Ìjọba máa sọ bẹ́yìn tẹ nípa ẹ̀sùn wọn mi. You that you are closer to me. Màmá sọ pé ṣùgbọ́n olóhùn tá a jọ sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀. You know there is an agreement. Ìwọ ló ìwọ ló kọ́ ọ̀tí ẹ̀ láàrin. You call the agreement. O lè kú tó you can never put any blame on me. ó lóun tá a jọ sọ. there is an agreement. ká tó bẹ̀rẹ̀. before starting. ìgbà tó dẹ̀ dàárín. and when you get to the middle. wọ́n ló kọ̀ ti ara ẹ̀. you be sure. ọwọ́ ẹ̀ ló kù sí. it's left to me. you can't put blame on me. o they, they bí lórí. ọmọ ìlànà. ọmọ ìlànà. church ilé ìjọsìn. where people we gather. ibi tí àwọn ènìyàn kó ẹjọ sí. not animal to serve God. kò ń ṣe àwọn ẹran láti sìn. to worship God. láti sìn olúwa. and to expand the gospel of God. láti jẹ́ kí ìròyìn ìròyìn rere ọlọ́run. instead of you instead of you bringing sheep to the church tó yẹ kí ìwọ máa mú àwọn ènìyàn wọlé. they use the amount to drive them away. ẹ fi ọ̀wọ́ ẹnu lé wọn sẹ́yìn. àwọn tó bá ní ọgbẹ́ wá sí ọlọ́run wọlé wọn máa sọ fún ọ pé ah, ẹ ṣé bẹ́ẹ̀ ló fẹ́ lọ ṣé bẹ́ẹ̀ ló lọ. is that place you want to go. lọ́mọ ò lè sórí irisẹ́. you can never be prosper. irú èèyàn bẹ́ẹ̀ ò lè múre kó nínú church. such person can never go with good things in the church. ní ṣọ́ọ̀ṣì kì í ṣe ohun tí mo sọ fún yẹn ló wà fún wa it is not what we speak about in that church that is what is meant for. ohun tí ṣọ́ọ̀ṣì wà fún ni pé ká jọ parapọ̀ kí ṣọ́ọ̀ṣì yẹn lè dìde ká lè bí àwọn èèyàn déwájú ìjà ọlọ́run. is for us to come together and fellowship and to take people to the kingdom of God. I'm saying this to avoid any nonsense during the twenty-one this mountain that we are going. èmi ń sọ eléyìí ká lè fi dẹ́kun ìwà àbàjẹ́ ká tó gorí òkè tó ń tẹ̀síwájú. I can only announce it to you and to the public that all that have in the last year from the Lord on the mountain the Lord has done it. mo lè sọ dandandandan níwájú ẹ̀yin ènìyàn gbogbo ohun tí mo bèrè lórí òkè ọdún tó kọjá gbogbo ẹ̀ lọ́nà òṣè fún mi. ẹyọ ọkọ tó dàgbò fẹ́ tó fẹ́ lọ mẹ the one that is a little bit challenges I told my son today mò ń wo iwájú mò ń rí pé bíi wàhálà mò ń wò ṣùgbọ́n mi ò fẹ́ jẹ́ pé nígbà pé ti bá wà ní orí òkè nǹkan mi àná jáde mo wá ń wò mo pè wúwá. I ask you come. a ní láti lọ ṣe bíbá yìí. we need to do this place. nítorí pé ó ti wà nínú target mi. it has been my target. ọlọ́run dẹ̀ yanjú ẹ̀. and God set me. ẹ ló jẹ́ ṣe. let me hear you. kò sí ohun tí mo pè lórí òkè tó kọjá. well there is nothing I ask last chance. ṣé mo pè lórí ìtẹ́. I ask on the throne. tí ọlọ́run ò ṣe. that God did not give to me. ẹ ló jẹ́ ṣe láti dé ọdún yìí. ask and it shall be given. béèrè a ó fún ọ. to you. fún ọ. it's what God says. òun ọlọ́run sọ. and he is doing it. òun ó lè kí. for those people. àwọn that diligently obey him. àwọn tó tẹ̀lé ní tòótọ́ tó tẹ̀lé wọn sí. Why you ask and you don't receive. ó béèrè òní dà. because you Obey the rules. torí pé ògbọ́n sí and the protocols that is guiding the church. àti ìlànà tá a tó so mọ́ ìjọ. you can come to church to fight. o lè wá sílé ìjọsìn láti jà. and be expecting God blessing. o jẹ máa retí ìbùkún. forget it but it is impossible. pàdé rẹ̀ kò ní ṣe you can come to church. o lè wá sílé ìjọ we doing eye service kò wọ́n máa ṣojú ìṣàjú. wọ́n máa rí kọ́lọ̀ máa rẹ̀ lọ́wọ́. àyìntí kọ́lu ẹ̀pì. irọ́ pa. you are deceiving yourself. many people bring cases before me. ọmọ náà pẹ̀lú mẹ́ẹ̀ẹ́dẹ́ wá bá mi. about people. nípa àwọn ènìyàn. bàbá ti dé. pẹ̀lẹ́ kan. wọ́n ti rojọ́ wọn. after the delivery of the case. ṣe báyìí. this one have done this. mi ń dá sí ẹjọ́ tí n rí. I don't intervene in any case I did not see The one I see with my eye. I work on it. But nothing. Mo I dey do it. Many things as proved. Many things as proved. That I don't judge what I don't see. What you ohun tó ṣe òun ló máa gbà má jẹ́ kó tún ọ̀nà kó o lè gbé ẹ̀rọ tó o wá ká ìrẹsì ọ̀rọ̀ kékeré ni. báṣọ ẹ bá dọ̀tí ṣé o lè máa bọ̀ ní ṣọ́ọ̀ṣì kí ẹ̀mí wọn bẹ̀ fọ. When your clothes is dirty, can you come to church and the Holy Spirit wash for you? Clap, then you cannot give it. If your clothes is dirty, can you come to church? Yeah, power the holy spirit for you. ìwọ́n tó you that you come up before God to church. that you want to come inside the culture. that's a million people. you cannot sow peas. Oh, lady, and you are looking that you will be praised gbogbo wa ká ìrẹsì. o bọ́ sí kùn. tó bá ṣe you want to turn the church to decrease me return. òtítọ́ tí mò ń sọ náà ni the truth I am saying is what I am saying. tó bá bá wọn fọwọ́ ayé lórí mi. if I pamper you. nígbà yà á ti kú. this place will have food. kàdé oṣù kan ká máa pín rice. that you give giving us rice. ká máa pín bàtà. bàtà. àwọn máa kó ṣìjọ mọ́ ṣìjọ. bó ṣe èèyàn mẹ́ta bó ṣe èèyàn mẹ́ta ni mo máa kó wọnú ìjọba ọlọ́run I am okay àkókè bá kí. káwá débẹ̀ kí wá tó wọ́n sẹ́yìn. àrẹ̀gẹ́ jẹ́ ra. ọlọ́wọ́ wo ni mo kó dé. who are the people ṣe adi sivas. àwọn onítànjẹ. iṣẹ́ mi nínú ayé ti parun. the my work on health has perished. many people. ọ̀pọ̀lọpọ̀. many of you don't count here as a church you count here as a playing ground ọ̀pọ̀lọpọ̀ ló rí bíbá yìí gẹ́gẹ́ bí ilé ìjọ ṣùgbọ́n ẹ wò bíbá pápá ìṣeré. that is why you are receiving the benefit of a playing ground torí ẹ̀ lẹ ṣe ń ta èrè pápá ìṣeré. you think you came to church to do eye service you will receive what the benefit of eye service. ìwọ tó o wá sílé ìjọba láti ojú ìṣáájú o máa bèrè ojú ìṣáájú. you come here again for gossip you receive it. ìwọ tó o wá fún àbòsí o máa bèrè àbòsí. please face what you are here for. ẹ jọ̀wọ́ ẹ dájú fún ohun tẹ́ ẹ wá ṣe. make many start well and they end wrong ọ̀pọ̀lọpọ̀ ló bẹ̀rẹ̀ dáadáa ṣùgbọ́n ìparí wọn ò dáa. it happened because they lose focus along. nítorí wípé wọ́n ti sojú ọ̀nà tó ń lọ nù. wọ́n ti bá a járè nínú ṣọ́ọ̀ṣì wọ́n lè wọ́n lè máa jẹ̀dúrẹ́. they have time with the dogs and they are going to eat pigs. ajá wà nínú ṣọ́ọ̀ṣì náà. we have dog in the church. àwọn tó ń jí fóònù wà ní ṣọ́ọ̀ṣì. people stolen phone they are there. even bible gan àwọn tó ń jí wà. people stolen bible are there. ṣé o mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta ìwọ́n ti ń jí áńkì tó bá fi lójú. they are also still áńkì. kò mú áńkì ẹ̀ dání dáadáa. ó di áńkì very well. kò kan iye tó bá jí áńkì ẹ̀ o. then if your áńkì is being stolen there is nothing concern you all. ìwọ ni o careless o. you are the person that is careless. ọwọ́ ẹ̀jẹ̀ ló kún sùn. it's left to you. àtàwọn fún Jésù. clap to you. do not think you came to church with the aims to betray me má rò wípé o lè wá sílé ìjọsìn pẹ̀lú èrò wípé o lè dàbí. or you betray God. àbí o bẹ́tẹ̀ lọ́rùn. you will receive the blessing of o máa gba èrè ọ̀tàlẹ̀. you can't take blessing and you take course at the same time. It not possible. O lè gba ìbùkún kó ojú gba ìlú lẹ́ẹ̀kan náà kò bọ̀ sí ìlú. Ọ̀kan ló nínú dodo. You choose one out of it. if it is betrayal tó bá yẹ pé ọ̀dàlẹ̀ then you face with betrayal. yeah? á máa fojú kọ ọ̀dàlẹ̀. and you receive the reward of betrayal. wà á dá ẹ̀rí ọ̀dàlẹ̀. if it is blessing. tó bá jẹ́ ìbùkún ni. go to blessing. wà á ìbùkún. and you receive the reward of blessing. wà á bẹ̀rẹ̀ ìbùkún. don't match the two together. ẹ má dà kó méjèèjì pọ̀. it cannot work. kò lè ṣiṣẹ́. má tún ara rẹ. kò ti ṣe jẹ́sẹ́. if faithful to God. jẹ́ olóòótọ́ sí Ọlọ́run. and his prophet. àti wòlíì rẹ̀. if not. bí o bá ṣe yìí. you are playing with that only life you have. o fi ayé rẹ kan ṣoṣo máa the only life you have on earth you are playing with. ayé kan ṣe ń pọ̀ nínú ilẹ̀ yìí òun fi tàfàlà. báwọn òbí tí wọn ò ní focus. May the religious parents ask for cause. Àjọ̀dún ọmọ ìwé tá a máa ń ṣe ẹyọ kan ṣoṣo nínú ọdún ẹ̀kọ́. Ah, our children anniversary in a year. Tó bá dijọ́ Sunday, a máa rí On Sunday, we are going to see a short camp. A rí yẹ̀yẹ́ yìí. We see it. Ní ìgbà díẹ̀. A little time. Ẹ̀kọ́ sílẹ̀, ẹ̀yin yóò rí mi. You will see me. Ṣùgbọ́n ní ìgbà díẹ̀. But a little time again. Ẹ̀yin kì yóò rí mi. You will not see me. Kì í ṣe ti ikú Not for death. Ìdẹ́ ń ṣe ti àrùn. Not for disease. But the reason that you will not see me. Ọ̀pọ̀ ló máa rò nínú ọkọ̀ ẹ̀ pé That this man has done the little thing he can do. It's not quite long again. Not quite long. Second Timothy. Second Timothy. 3 1 to 9. Second Timothy 3 1. Second Timothy 3 1 to 9. Second Timothy chapter 3 verse 1 to 9. Àwọn tí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ dì ẹ̀jẹ̀ kí wọ́n máa should get ready. Have no time to waste here. Kò sí àkókò láti ṣubú ṣubú. Second Timothy 3 1 to 9. Shuba, ṣùgbọ́n èyí ni kí ẹ mọ̀ pé. Èyí ni kí ẹ mọ̀ pé. Ní ìkẹyìn ọjọ́. Ní ìkẹyìn ọjọ́. Ìgbà ewu yóò dé. Ewu yóò dé. náà. olùfẹ́ owó. àwọn oníṣirò owó ló ń ṣe náà ọmọ bẹ́ẹ̀ ṣe ìkórè àwọn ìyá wọn wọn tó ń bọ̀ lọ́ máa ṣe wọn wọn ti pèmí a. they they have not prepared against next week. olùfẹ́. lovers. ti ara wọn. lovers of their selfish interest. kàwé. olùfẹ́ owó. olùfẹ́ owó. afúnù. afúnù. agbéraga. agbéraga. asọ̀rọ̀ búburú. asọ̀rọ̀ búburú aṣọ ìgbọràn sí òbí. ẹlòmíì kan wọn lọ béèrè owó àwọn ọmọ lọ́wọ́ ẹ̀ ọmọ ẹ lọ́wọ́ ẹ̀ tó fẹ́ ṣe ìkórè ó sọ̀rọ̀ sí ẹni tó wá béèrè owó kàwé. aṣà ìgbọràn sí òbí. aṣà ìgbọràn sí òbí. aláìlọ́pẹ́. aláìlọ́pẹ́. aláìmọ́. aláìmọ́. aláìnífẹ́. aláìnífẹ́. aláìlè dáríjì ni. aláìlè dáríjì ni. àbànújẹ́. àbànújẹ́. aláìlè kóra ẹni ní ìjánu. kóra ẹni ní ìjánu. òrùn rorò. aláìnífẹ́ ohun rere. yẹ́sù oníkúpa ni alágídí ọlọ́kàn gíga ah, ah, ah. olùfẹ́ fàájì ju olùfẹ́ ọlọ́run lọ. ọ̀pọ̀ rẹpẹtẹ ọ̀pọ̀ rẹpẹtẹ tí ọba alákòóso bá bẹ́ẹ̀ lọ ṣe fàájì ó ṣàbá ṣe fàájì àtúnpè àtúnpè bọ̀dá bọ̀dá kọ́lé a ní gbolo wa ṣùgbọ́n tó bá jẹ́ ti ṣọ́ọ̀ṣì ni wọn ò ní pe kọ́mítì pàtàkì jésù. ẹ máa jẹjẹ oníkúpani alágídí ọgàn gíga olùfẹ́ fàájì ju olùfẹ́ ọlọ́run lọ àwọn tí wọ́n ní àfarawé ìwà búburú àwọn tí wọ́n ní ìfarawé ìwà bí ọlọ́run ṣùgbọ́n tí wọ́n ṣe tí wọ́n ṣe agbára rẹ̀ yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú nítorí nínú irú èyí ni àwọn tí ń rọ́pò wọ inú ilé tí wọ́n sì di àwọn obìnrin aláìlọ́gbọ́n tí ó sì di ẹ̀ṣẹ̀ rú ní ìgbèkùn tí a sì fi onírúurú ìfẹ́kùfẹ́ fà kiri. verse seven wọ́n fi ìgbà gbogbo kẹ́kọ̀ọ́ wọn kò sì lè dé ojú ìmọ̀ òtítọ́. ojoojúmọ́ ni mo kọ́ yín. I am training you all the time. Ṣé tí mo pè ń kọ́kọ́ tí mo pè ń bàbà? You that I call. Bẹ́ẹ̀ni mo ṣe láàrin àwọn èrò. What are you doing among the men? Lọ́wọ́ àárín èrò ló ń bá dúró sí. I want to stay among the men. Wọ́n tún bí àwọn tí wọ́n. I called Buddha for that. I hate what is coming in. He said, No. Àtẹni tó ṣe the men that did it. àtẹni tó kọ yìí. àtẹni tó tọ́ sí. mo ní wọn máa gba aládá. they will receive the reward. wọ́n sì gba aládá níwájú. and they are receiving the reward. ìwọ tó lérò wípé iṣẹ́ yìí ò fẹ́ ò lè jẹ́ kó tẹ̀síwájú. you think that this war will not progress. ìwádìí tó máa ṣẹlẹ̀. you see the reward. kàwé. verse eight. ǹjẹ́ gẹ́gẹ́ bí jánẹ́sì àti jámbẹ́rì ti kọ ojú ìjà sí Mósè bẹ́ẹ̀ ni àwọn wọ̀nyí kọ ojú ìjà sí òtítọ́ àwọn ènìyàn tí inú wọn díbàjẹ́ àwọn ẹni ìtanù ní ti ọ̀rọ̀ ìgbàgbọ́ ṣùgbọ́n wọn kì yóò lọ síwájú ju bẹ́ẹ̀ lọ. ojú yẹn lọ oníṣù ìgbà ni mo fẹ́ parí ẹ̀sìn wọn ò ní ṣe kí. wọn kì yóò lọ síwájú ju bẹ́ẹ̀ lọ. ibi táwa yẹn lọ máa wà. There will be only. There will, there will be stereotyped. Wọ́n ní tí wọ́n lọ. They will never go forward. Ojú kan yẹn ni wọ́n máa wà. They will be stereotyped. Wọ́n á dẹ̀ máa bá wa bá wa lọ wájú. And they will see us for the best. Ibo òde jókòókò bìbí báwo la ṣe ń lọ wájú. Why can't you call us and ask? Ojoojúmọ́ dẹ̀ ni mò ń sọ fún ẹ. I am telling all the time. Mi ì ṣe kápẹ́ntà. I am not a carpenter. Mi ì ṣe bíríkìlà. I am not a bricklayer. Iṣẹ́ ọwọ́ tí mò ń ṣe yìí This hand work I am doing is what I am using to win. Clap team. Titus, Titus 2 1 to 15. ṣùgbọ́n ìwọ máa sọ ohun tí ó yẹ sí ẹ̀kọ́ tí ó yè kóró sí àwọn ẹ̀kọ́ tó yè kóró tí mo kọ́ kí àwọn àgbà ọkùnrin jẹ́ ẹni ìwọ̀ntúnwọ̀nsì ẹni ọ̀wọ̀ aláìrékọjá yẹn gbogbo ẹ̀ là ń tọ́ gbogbo ẹ̀ lẹ́ sọ lẹ́yìn at the end of the day ẹ̀jẹ̀ máa lẹ́fẹ́ sóríire kó lè fẹ́ ṣe. ìṣèlú wọn fẹ́ pọ́sítà. ẹ jókòó sínú ilé ẹ máa sọ̀rọ̀ àwọn èèyàn elders women elders. ẹjọ́ ẹlẹ́jọ́. you gossip about people days. níyàwó èsì òṣèré ọkùn ẹ̀ wí ẹ̀ ìyá ìyàwó èjì ṣe ń ta bó ṣe ń ta báńgà ẹ bá máa sọ nínú yàrá. you say it inside. ó lè fẹ́ sóríire. and you want to prosper. kò possible it is not possible. Don't have a friend in the church. Only Jesus is your friend. Do whatever you want to do and move to your house. You come here to serve God after serving Him. Tàbí ọ̀bùn tí bí mo ṣe olùkọ́ni ní How many of you have been trained? How many of you have been trained? Bọ́dà sẹ́yìn, bọ́dà èwo lẹ́tọ̀, ẹ̀jẹ̀ lẹ́wà ìlú náà lẹ́tọ̀ yìí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí àwọn àgbà obìnrin jẹ́ ẹni ọ̀wọ̀ ní ìwà. Àgbà ọmọ kékeré lẹ́yìn. Ẹ̀mí lọ, bóyá èjì Sandra. Are you of Sandra's age? Bí wọ́n dàbí èjì Sandra ni ẹ̀rọ bá kọ́ fájọ́ ìsáyìn náà padà. Oya continue to learn fájọ́ ìsáyìn. Kí wọ́n b sọ ọ̀rọ̀ ọlọ́run ní ìsọ̀rọ̀ lòdì sí ìjọ sunday nìkan là wọn ṣe pé nǹkan ti ṣẹlẹ̀ you are missing i am telling you ó bá ti you don't know what you are doing mi ò mi ò fi àìní bọ̀dì tẹ́mi ò ní regret any action tẹ́mi everybody wá fẹ́ take for one minute. Point. Ah, ìṣẹ́jú àyà. mi ò ní regret yẹn. ó ti bá òtítọ́ ti gbóni léde léde tóluwa ni kì í máa sọ yẹn I continue to release it. it is only the truth that I dey very happy. ọ̀rẹ́ ẹ̀ka bó ti get to perfection. tá a bá dé pípé. kàwé. verse six. yes. bẹ́ẹ̀ gẹ́gẹ́ <laughs> ní kí a gba àwọn ọmọ ọmọkùnrin níyànjú. yes. láti jẹ́ aláìrékọjá. yes. nínú ohun gbogbo <laughs> máa fi ara rẹ̀ hàn. yes. bí àpẹẹrẹ iṣẹ́ rere. ṣé pásítọ̀ ló sọ ṣé pásítọ̀ ló sọ yẹn fún mi. Is it coming to pass? Nínú ọkọ ni mo máa rí. Ìmọ̀sá sí ẹ́. Ẹyin náà jókòó ti sáré tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú ọkọ. Ní àti àti ilé dáhùn dé dára. Ẹ ò rí ìfọkànṣẹ́ṣe. Nínú ọkọ ni mo máa rí ni. Ìgbà tí ẹni tí I told the elders. I told the elders. Nínú ẹ̀kọ́, máa fi àṣebàjẹ́ hàn. Ìwà àgbà. Ọ̀rọ̀ tí ó yè kóró. Tí a kò lè kí a kò lè dá lẹ́bi kí ojú kí ó ti ẹni tí ó sòdì ní àìní ohun búburú kan láti wí sí i gba àwọn ọmọ ọ̀dọ̀ gba àwọn ọmọ ọ̀dọ̀ níyànjú láti máa tẹríba fún àwọn olúwa wọn kí wọn kí ó máa ṣe ohun tí ó wù wọ́n nínú ohun gbogbo kí wọn kí ó máa kí ó máa gbọ́ kí ó máa gbọ́ wọn lóhùn kí wọn kí ó máa ṣe ìrẹ́jẹ ṣùgbọ́n kí wọn kí ó máa fi ìwà òtítọ́ rere gbogbo hàn kí wọn kí wọn lè máa ṣe ẹ̀kọ́ ọlọ́run olùgbàlà wa ní ọ̀ṣọ́ nínú ohun gbogbo nítorí orí ọ̀fẹ́ ọlọ́run fẹsí láwùjọ nítorí orí ọ̀fẹ́ ọlọ́run ní mú ìgbàlà fún gbogbo ènìyàn wá sí farahàn. ó ń kọ́ wọn pé <laughs> kí a ṣe ìwà bí ọlọ́run àti ìfẹ́kúfẹ́ ayé kí a sì máa wà ní àrékọjá nínú òdodo àti ní ìwà bí ọlọ́run ní ayé ìsinsìnyí kí a máa wo ọ̀nà fún ìrètí tí ó ní ìbùkún àti ìfarahàn ògbó ọlọ́run wa tí ó tóbi àti ti olùgbàlà wa jésù kristi ẹni tí ó fi ara rẹ̀ fún wa kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo kí a lè wẹ àwọn ènìyàn kan mọ́ fún ara rẹ̀ fún ìní òun tìkára rẹ̀ àwọn onítara ìṣẹ̀rere nǹkan wọ̀nyí ni kí ìwọ kí o máa sọ kí o máa gbà ní ìyànjú kí o sì máa fi àṣẹ gbogbo bá ní wí má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó gàn ọ́. What have you done? Is that not? Is this one qualified for this? ẹ máa repeat class kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe. you repeat class there no way you do it. it doesn't it is not okay for here. kò dáa fún ọ nígbà yìí. <laughs> Oh my God what I am saying in essence. ohun tí mo ti ń sọ látàárọ̀. from the beginning. láti ìbẹ̀rẹ̀. God asked me to tell you. tí olúwa ní kí n sọ fún yín. facing your reason to serve God mímójútó ìdí tí o fi ń sin ọlọ́run bí o bá ti mójútó o forget about it. ìdí kan ṣoṣo tí wọ́n fi ń wá ṣọ́ọ̀ṣì ni. that is the only reason why they come to church. ṣọ́ọ̀ṣì kì í ṣe ibi tó ti ń pín owó. It's not a place where they share money. Kì í ṣe ibi tí wọ́n ti ń pín ráìsì. It's not a place where they share rice. I am telling you, tó bá ti wọ́n padà sọ́ di bẹ́ẹ̀, wọ́n fẹ́ ògo tí wọ́n ní kò wá òkè fún ẹ náà máa dà lọ́wọ́ ẹ̀rọ when they have done it to that that glory that you say is not good for you to get from me. it is not your right to come to church kolowa gbàbàtà. o ṣe ẹ̀tọ́ ẹni kó wá sílẹ̀ jẹ́ tó ìdíjú kan wà kọ́lẹ́ tì. níbi tí tòtò wa máa para kò sí. where everyone was together. a máa yin ọlọ́run. and we praise God. a máa bí ọlọ́run ga. we elevate God. a máa ṣe tó lùwárí ká ṣe. we do what God ask us to do. tó ní kálukú máa padà sílé ẹ̀. and we everyone go back home. tó bá wá ṣe ìtẹ́wọ́gbà lójú ọlọ́run. if it is acceptable for the Lord. kì í ṣe ní ojú èmi ìránṣẹ́ rẹ̀ it is not for me. tí gbogbo tó o bá ṣe níwájú ọlọ́run lẹ́yìn bá ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀. whatever you have done before you are accepting. olúwa yóò sì sọ gbogbo èrè ẹ̀fẹ́ láàrin ọ̀sẹ̀. ìrìnà pé the reward dey no. ṣùgbọ́n ṣọ́ọ̀ṣì ti di wípé tó bá ti wá sí ṣọ́ọ̀ṣì fẹ́ wá da èrè lọ́wọ́ pásítọ̀. it has done when you come to church. ẹ̀ẹ́dọ̀ ló dá mo fẹ́ five thousand tó ń dá tí mo máa ná fifty thousand jọ sunday ni o fẹ́ gbà lọ́wọ́ mi kàfẹ́ wò. you it the five thousand naira you contribute and I was paying fifty thousand on Sunday is that what you are asking next period three. ibi tí ẹ ti kùnà yìí. that is where everything turned upside down. ibi tí gbogbo ẹ̀ ti pẹ̀lú kí ṣubú mi bí ó bá ṣe ìtẹ́wọ́gbà ohun tó ṣe níwájú ọlọ́run. if what you have done in front of is acceptable. èmi kọ́ ni mo máa san èrè fún ẹsẹ̀. I will not be the one to pay you the reward. ọlọ́run ló máa san èrè iṣẹ́ tó ń ṣe fún ẹ. God will pay you the reward. ẹ ti wá sọ di wípé ó nígbà tí pastor bá san èrè fún yín. you have done it until the pastor give you the reward. ayé àwọn ọ̀dọ́ wa bàjẹ́ lọ. and the life of the youth has been spoiled. àwọn ọ̀dọ́ ò lè dá tọ́ ìyàwó wọn mọ́ ó nígbà tó pé ayé wọn ti dúró lórí pásítọ̀ wọn. Their life has depend on their pastor. Let it be your will. Kò jẹ̀bi ẹnikẹ́ni o. He is not guilty of anything. Ní ìgbà tó dá dodo wa. When he created anyone. Ó ní mo dá ilé àwòrán ara mi. I created you like my image. Ohun gbogbo tí mo sì dá. And whatever I created. Dára dára. Everything is good. Bó ṣe wá bàjẹ́ ọwọ́ ẹ ló kù How it gets poor is left to you. Àti bẹ̀rẹ̀ gẹ̀gẹ̀rẹ̀ ló ti ń bàjẹ́ mọ́. It has started spoiling from the beginning. Má jẹ èso kó lọ jẹ èso ọwọ́ ẹ ló àbí ọwọ́ ẹ ló kù sí. don't eat the following food you ate it is left to you. ìdí lórí ẹsẹ̀ rẹ. on your feet. don't put your blame on me. My bí ẹ̀bi rẹ lé mi lórí. there is opportunity for you to succeed. àǹfààní wà fún ẹ láti ṣe àṣeyọrí. tí o bá mójútó gbogbo tí mo sọ yìí. if you look at if you take care of all this. mo lọ sí ṣọ́ọ̀ṣì torí pé o fẹ́ lọ jẹ ráìsì. you go to church because you want to eat rice. mo lọ sí ṣọ́ọ̀ṣì torí pé o fẹ́ lọ dowó. you go to church because you want to collect money. Ah jẹ́ kí n sọ fún ẹ ọjọ́ ọ̀la rẹ ló fi ń ṣeré o. you are toying with your picture. ọwọ́ rẹ sókè. raise your hand. sọ fún ọlọ́run. thank God. bí oṣù kọkànlá yìí tó parí. before the eleven month closing and end. ẹ bá ilé mi pàdé. meet my need. that's all. o sọ. wọ́n ló máa ilé rẹ. you know your need. bí oṣù kọkànlá tó parí. before eleven month, ẹ bá ilé mi pàdé. meet my need. olúwa. béèrè ohun tó fẹ́ lọ́wọ́ ọlọ́run. ask what you want from God. ohun tó ohun tí mo fẹ́ lè náà bí ọlọ́run fún mi. what I want is what I'm asking from God. ó ṣe twenty one days ní ìrọ̀rùn fún mi. Father, make this 21 days comfortable for me. December when mẹ́jọ jẹ́ oṣù ariwo fún mi. December must not be a noisy month for me. When Mẹ́jọ jẹ́ oṣù wàhálà. Don't let it be a month of war. Let it be an easy month for me. Àti gbogbo àwọn tó máa wá. And people that will come. Àti gbogbo and all our people. Ìṣẹ́nu Olúwa mo bèrè lọ́wọ́ rẹ. Father, I ask from you. Tí orí òkè máa bẹ̀rẹ̀. When the trans people come to let it be a comfortable moment. Máa bèrè. Ask. Máa bèrè. Ask. Dádúrà wa ọba olóore. Answer our prayer, our goodness for you. tó wà lọ́wọ́ yìí sísìn pé apátáyé ní kẹ́ gbé kí ẹ sì tọ ìmọ́lẹ̀ apátáyé ní àwọn oníyẹ̀yẹ tọ́pẹ̀rẹ̀ àwọn ní alàgbà òun ni wọ́n ń ṣe ládàradà níta ẹ̀yin tẹ́ ò mọ tẹ́ ò máa yé kẹ́ wá ọlọ́run ò ní fi mí joyè àbòdì kí n má lè tẹ̀lé yẹ èmi ni ọlọ́run fi ṣe olórí ní ìbàdàn ẹ̀ bá dé sọ pé kò ní bẹ́ẹ̀ kó kúrò fún mi that's all. lọ́wọ́ ìṣíwájú. stretch your hands and front. ẹ tó bá tún àkókò wá bí àpáta <laughs> tẹ́lẹ̀ mo sì padà rí pé ọlọ́run sì wà níbi àpáta níbi tó ti ń kọrin ni o ó ní ọlọ́run tó gbọ́. sí dàbídì lórí àná. for you that believe that is not stop what God will do in your life. àwọn tó máa jẹyà ló máa jẹyà. people that will suffer will suffer. náwó ẹ síwájú. gbogbo ìwọ tó wà bí lónìí. you just relate to it. tó sì gbóhùn olúwa gbọ́. you believe God. ohun tó lúwa ní kì í sọ fún ẹni wípé mọ ìdí tó ṣe wá sí ṣọ́kọ. God said no, the reason why you are in the shop. tó bá ti lè mọ ìdí yẹn tẹ̀lé. when you know the reason follow it. má mú nǹkan mi mọ́ tó bí àgùntàn tó bá bá jẹ́rìí mi mo máa jẹ̀gbẹ́. don't add anything to it. ọwọ́ rẹ̀ síwájú. stretch your hands. àsọtẹ́lẹ̀ nìyí prophecy now. gbogbo wọn tó gbàgbọ́ lọ́sàn-án yìí. you that you believe this afternoon. títí tí ọdún yìí máa fi pa ojú dé. till the end of this year. ọ̀dà owó mi tẹ ẹ lórúkọ ah! jésù. olúwa kò fà wẹ̀. títí tọ́dún yìí máa fi pa ojú. till the end of this year. olúwa sọ tẹ́lẹ̀ kejì. second prophetic man. ọ̀dà owó eré òní tẹ ẹ lórúkọ jésù. olúwa kò fà wẹ̀. lọ́pọ̀ ìwé tó Dieu. Vous sortez les gars qui thank you.